òkun lomi mẹ́ o. omi de kìíní tápìn tó bá yọ lóyún náà mọ̀. àní òkun lomi ṣé tápìn ń ju nǹkan ní tí n fẹ́ mu lọ mọ́. olùpẹ̀ tèmi bá ní ìsìnkẹ́ yìí. mínísítì ọ̀nà ṣé wọ́n rí n tó ṣe sí mi kí n ṣe wú ẹ rí mo ṣe é tẹ̀tẹ̀lẹ̀ ni o dẹ̀ ní kí n bomi wú ẹ mo gbómi lé ẹ lọ́wọ́ o dẹ̀ túrò owó ẹ síwájú síwájú orí ìwé mi kí n ṣe. ṣé kò yẹ kọ́pọ̀lọ́ rẹ kọ́ sọ fún ọ pé pàtó bá gbóúnjẹ fún wa báyìí ó yẹ kó lọ romi inú ke àbí kó romi inú ọ̀rá ọwọ́ àlọ́ rẹ̀ gbé omi tẹ́ ẹ ti rọ́lẹ̀ tí kò ti dà sí tí pàtó ti gbọ̀n sí sọ fẹ́ fún mi ní typhoid ni. lórí ara bọ̀ ẹ̀jẹ̀ lọ́ọ́ lè ra omi fún mi. ẹ lọ rí ronú ẹ̀jẹ̀ wé yàrá wé jà ẹ lẹ́ ẹ̀rọ. àwórì báwo ni. ẹ mọ̀. báwo ni. ẹ ẹnjìníà ẹnjìníà náà lọ sí lọ sí ìta ó gbé fún àwọn rìwáyà di lè rìwáyà di mọ́tò. wo bá ń pè wá bá ń pè wá bá ń pè wá. lọ́wọ́ lọ́dún ìtẹ̀tẹ̀ tí wàá súnyàn báyìí kó má ti séyàn gidi ńlùú yìí ẹ́. Ah, no more person àpàwà àwa tá à ń fi léèyàn gidi lẹ́yìn náà rẹ̀ gba àwọn èèyàn gidi tó kù látòrí ògbóǹde Awólọ́wọ̀ Nnamdi Azikiwe bàbá bàdé wà wọ́n ti fọ́nà gbé wọ́n ti fọ́rú èmi tí wọ́n fi rẹ̀ náà rè kọ́lọ́ jẹ́ pẹ́jù ọ̀nà. àwa lò fún ọmọ sẹrẹ nìkan lọ́sẹ̀ ni wèrè tó ọgbà bí ṣé ń farúgbó ara kọsẹ̀ kí ló ṣe ó fún lómi mò ń gbóòórùn pẹ̀tìrú inú omi tọ́lọ́ rè bùà tí n tiẹ̀ mọ́ gbóòórùn kankan lọ́yẹ̀ kọ́jọ́ mi inú òkè tí wọ́n gbé síbi lọ́yẹ̀ kó bùkún jẹ́ tún lè dì láti mọ̀ kò lè mọ́wọ́ kọ́lọ́ rè ra omi náà rà fún mi inú òkè wèrè fẹ́ pa mí omi tápọ́ọ̀sì ló lọ gbé wa sómi tí wọ́n rọ sínú kẹ́gì èké tí wọ́n rọ sílẹ̀ òun ni ogun amú bì sọmọ pẹ́ ìlẹ̀ máa mú nítorí pé fẹ́ pẹtiró lẹ̀ ń ṣe ẹ̀sìn fẹ́ ló fa pẹtiró bí mo gbóòórùn ẹ̀ lásán òun bì títí dalẹ́ ni mo ń bọ̀ ẹ máa jẹun lọ ẹ bàbá lùkù kí lè tó kù ṣe. in kí ni ò ṣẹlẹ̀ ẹ́ odindi two hours mo lọ fi ń ti mọ́tò lórí bridge lánàá ẹ́ mo dẹ̀ wọ́n pé carburetor ló fa gbogbo wàhálà yẹn. mọ́tò yìí. Ah. Ah, àwọn rì láwọn rì sáà. carburetor mọ́tò bàbá lùkù tí mo ní kẹ̀ṣẹ́ ń báwo ló ṣe jẹ́. ṣé mọ́tò tí wọ́n ó ti tèmi contamination tí ẹni kí n ṣe ṣẹ́rí kì ká tú bòtò ọ̀kan nínú ẹ̀ pé kọ́kọ́ tayọ sókè rẹ̀ epo wá ti tọrọ tọ jáde níbẹ̀ máa wò pé kí n máa ṣe mo tẹ ojú epo lè mú bí ti máa jáde mo tẹ mọ́lẹ̀ rẹ̀ ni mú pè nìyẹn wá báńdà káfí Kini yẹn libẹ̀ nínú combination yẹn libẹ̀ pé màá ṣàlàyé fún yín pé ẹyẹ ẹ bá mi kún kíní yẹn ṣe dáadáa kí àlẹ́ ráyè fi ṣiṣẹ́ pàtó mo gbàgbé àti sọ ṣé ẹ. ṣé ó lé fourteen. ọ̀rọ̀ bá lòkò mo bẹ̀rù má bẹ̀rù. ó ga ọ ẹ ẹnjìníà mo ti yó tó o bá yóò ní máa gbéṣẹ́ mi fún fún fún fún àwọn ọmọọṣẹ́ ẹ láti lọ́ọ́ máa wò. ẹ lè bínú. babe o ṣàmọ̀ mo ṣe ra mọ́tò yìí gbogbo owó pension gbogbo tí mo kó jọ náà ni mo tùjọ ni mo fi ra mọ́tò yìí olórí burúkú tí mo gbé mọ́tò yìí fún tẹ́lẹ̀ kọ́ má sọ mí dolo sí mo ṣe gba mọ́tò yìí lọ́wọ́ wọn kí ni ra máa ra máa wà fúnra mi a home master soldiers tèmi ló ń wa dánfó gbogbo àwọn tí ò yẹ kó rí mi lórí bridge lánàá lórí tí mo ti mọ́tò kò dá bẹ́ẹ̀ náà. ẹ wò mo fọlọ́ ọ̀rọ̀ ẹ má bínú àmọ́ ìgbà tí kíní ẹ̀ṣẹ̀ lánàá bá ti lọ kọ̀ǹdọ́tọ̀ yín kó wá pè mí bí màá ti wá ṣe lórí bridge ńbẹ. kọ̀ǹdọ́tọ̀ kọ̀ǹdọ́tọ̀ tó yẹ pé ńgbà tí mọ́tò ti dákú táwọn èrò ti ń gbowó wọn ló ti gbowó mi sá lọ. ìbá ara nǹkan tó jẹ́ wá bí ni pé tó bá tẹ̀ lè rí kọ̀ǹdọ́tọ̀ fún mi tó dẹ̀ máa bá ìwọ́n mo ti ẹ̀rọ òun sí ìgbà nígbà tó ọmọ ikọ̀ tí ò fún lónìí wọ́n fẹ́ lọ rẹ̀ ra omi fúnra mi. kí ló ṣẹlẹ̀. mo lẹ́sẹ̀ mi táífọ́ọ̀dù mi ò tí ì bàjẹ́ mo fẹ́ lọ rẹ̀ omi lọ́ọ̀kan fúnra mi omi tí mu. ẹ ẹ ní sùúrù nù màá rán láwòrí àlọ́ bá yín rà. láwòrí láwòrí yóò fún mi johnson jẹ̀lẹ̀. <laughs> jẹ́ lọ rẹ̀ omi fúnra mi yẹra omi sọdá. ẹ dúró abáyé rà sẹ́ẹ̀. ó lè pọ́ìsìn mi. yẹra <laughs> omi sọdá.

àdúrà olówó bíi kí tálíkà ọmọ dìde ni ẹ wò gbà àwọn olówó ń lo sẹ́lúlà wọ́n mọ̀ gbèsè tinú ọmọ bíi àwa tálíkà àmọ́ ń gbàtọ́ lọ́hùn ó mú wọn gúnmọ́ gúnkẹ́ Ọbásanjọ́ ọkà ọmọ kan náà ni ọba fi dìsìdì ee dẹ́rùbà àwọn àwọn àwọn olówó ara wọn àìtálíkà tó lówó gbogbo àlàwà lo fóòmù kò yé yín sẹ́ẹ̀rí lẹ́ẹ̀kan tí mo rí yín wọn ò fẹ́ lójú àbúrò mi tó tọ́ bá gbọ́ pé mo fẹ́ ṣe dáadáa inú rẹ̀ ò ní dùn sí òun ni ọ̀jẹ̀ ń sọ yín gan ọmọ wa dúró dè ní olúgọ́sìn ni kò yé yín ṣé ẹ wá rí màtẹ́ ń sọ̀rọ̀ pé ní kọ̀ǹdọ́ mo wá rí pé mi náà egungun ń bẹ lápá mi àbúrò mi ni ọ̀fẹ́ lọ síwájú mi ah, lẹ́yìn kí n jẹun ó ṣe bó ní jẹta tó ṣòro ni mí. ṣé báyìí lè ṣe kọ̀ǹdọ́ bẹ́ẹ̀ ṣe wà ẹ̀. kò dìgbà táwọn bá mú gbókòhùn wá tó kẹ̀. ó sòdì ó sòdì dáhùn lọ. Dáúdà Gbéwàrì, Mọ́ọ̀kọ́ Sẹ́fì, Mọ́ọ̀kọ́ Sẹ́fì, ojú ẹlẹ́gbà, Sẹ́fì yòókù dánbó dánbó sùwọ̀. Ṣé ẹtún gbọ́ pẹ̀lú? Dánbó dánbó sùwọ̀. Sẹ́fì yòókù dánbó dánbó sùwọ̀. Mọ́ọ̀kọ́ ojú ẹlẹ́gbà Sẹ́fì tẹ̀bí yóò fi kán bọ́ dẹ́gbẹ́ tù ọ́. ẹ wọlé sọkọ. bọ́lá kan sọ fi eh. ìyọjú ẹlẹ́gbàá àbí tán bọ́ dẹ́gbẹ́ tù ọ́. Eh, Hello! Don't worry! gẹ́gà yí owó mi dà owó wo nù ṣé oṣù owó ti lọ. ẹ fún alówó. ẹ sọ owó ti lọ sanwó junction. ẹ fún alówó bàbá ẹ fún alẹ́kẹ́tẹ́. bo sẹ́ǹbẹ̀ lára àwọn kọ̀ǹdọ́ ni. ìjà fún ìyá. kò ní da fún ìyá àwọn náà. ẹ náà ní sórí ni ah. mo pín fún ilé ẹyọ kankan abẹ́ ìjà wèrè. kò sórí ẹ o ọmọ lúwo ni gan ọmọ lúwo ni ọ ẹgbàá lè mi. ẹgbàá lè wa. ẹ ẹgbàá ni wọ ẹgbàá lè wa ẹ wá fẹ́ máa jẹun lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dẹ́láfẹ́ wá ìta ọ̀sìn ìyànà mọ́ṣúárì ìtókò déédé àrò ibẹ̀ nílé yín ó bàjá. ó lè ó lè. bàbá ìmọ̀ bọ́sẹ̀bọ́sẹ̀ sí mi náà kí n gbogbo ẹ̀ ó lè bàbá ó lè. àwọn olè náà lọ́wọ́ mi jọ́sẹ̀. àwọn eléré ìlọ mi wọn. bàbá yín ò mọ̀ kó yẹ kẹ́ sanwó ta ni kó yẹ kẹ́ fún olówó ta ni tí gbogbo òṣìṣẹ́ wa ń ṣe ń sìn. owó ta kọ́ owó inú ilé ni ijó tí ò tí ì tara alágbàdo jó tára Ghana ń bọ́ sọ́lẹ̀ láti jó owó tí ò tí ì pé tí ò tí ì táwa gan pín táwọn wèrè kan wà dójọ́ sàn tí wọ́n láwọn gbòó lọ́wọ́ wa èmi wèrè. fún mi mi jọ. ẹ fún mi lọ́wọ́ mi jọ ẹ fún mi lọ́wọ́ mi jọ kí ni wọ́n kò ṣí.

kọ́ máa kílèmù owó ọmọ èkó gan kò kílèmù owó tẹ́bí bá bá jọba èkó àwọn ọmọ ọmọ èkó tí ń ṣiṣẹ́ náà kan sùn ilẹ̀ bàbá rẹ̀ ní bó ṣe. èwo ló kàn yín pẹ̀lú gbogbo yẹn ṣíṣe tèmi lè lè máa fi ẹ̀yìn ẹ̀yìn lọ́lọ́pàá tí gbogbo òṣìṣẹ́ wọn bá ti ṣe láàárọ̀ kùtù má tẹ̀lé mi wọn. ọ̀tá máa mi fẹ́rẹ́ lórí bọ́ọ̀sì wọn kọ́kọ́ tí òṣìṣẹ́ ní kọ́ kọ́ńtì mọ̀ fẹ́ gbọ́ kọ́ńtì mọ̀ fẹ́ gbọ́ nù. ìjà òṣìṣẹ́ àwọn náà ń fáwọn ọmọ ọ̀lẹ́ láyè ebe báwọn kan wọ́n ṣe mẹkáníìkì àwọn kan ní ń wa ọkọ̀ àwọn kan ní ṣe bírí tó pé èmi gan mọ̀ ń bẹ̀mí ewu ewu ni mọ̀ ń gàn kiri àwọn àtúntẹ́ náà sàn àwọn kan wà tójọ́ sàn wọ́n ń gbowó owó kínú bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ wa lẹ́yìn ìdíkẹ́. Ah, èmi ló dé. olórí burúkú làwọn ẹ̀gbọ́n yìí àbí kí wọ́n ń pè wọ́n gan àwọn kọ̀ọ̀rá yìí ẹ fàyè mọ̀ ló já olúwa rẹ̀. ìwọ lọ já tẹ ara rẹ. wáyé kọ̀ọ̀rá ò ní já. ẹ̀dá bá ti láhùn kì í láyò tó dáa. ńgbà tó ọba lè ya owó tó lè ya pépà bọ́ ọba ti káwọ́ kò bá tó di kúkú bí adẹ́tẹ̀ tọwọ́ rẹ̀ ìmọ̀wó bó o lẹ́sẹ̀ fẹ́ jẹ bọ́bá jẹ́ pé wọlé yàwó bí àwọn kan ni tó o bá gbọ́ àkíìmù ayétòrò àwọn ń ya iná pépà hmm. kò yọ hmm. àwa táwa fáwọn láyò rè ayò tó jẹ òun lè ra tíkẹ́ẹ̀tì lè bàlú èbó lọ bá a bá wà lájà aláṣìṣe náà kí wọ́n tó kúrò nílẹ̀ yìí ó ní irú nǹkan táwa àwa ń fún yàn nọ́mbà ni èyí tí n bá ti ta fúnra mi báyìí ó di dandan kó wọlé ìjàpá rẹ lóògùn ni òfin wòran díẹ̀. ìjàpá lẹ ọgbà ìjàpá jóògùn dín ìjàpá lọ. bẹ́ẹ̀ mo sọ fún ọ ojú àlá wọn ti ń gbé wá bá mi nọ́mbà tí wọn bá fún mi lójú àlá tí n bá kọ. mọ bàbá kó jẹ mọ bàbá dá kó jẹ. bí ìbá ṣe pé òwò ni gbogbo rẹ lọ gbá gẹ́gẹ́. nọ́mbà wo lọjà ọ ìwọ lọjà rẹ èyí fèrú rẹ jẹ kàwọ àyìn wo nọ́mbà tọjà yìí. ẹ ẹ kò pẹ́ rò kó ni níjọ́ tí èbó bá ti gbé wá mi wá fi tẹ́ rárá ní eta lọ́sẹ̀ náà rárá. iṣẹ́ owó àwọn àjẹ́dòfo. àjẹ́dòfo nu wọ́n jásẹ̀ rẹ nu ìwọ ló ń jásẹ̀ ara rẹ sórí nọ́mbà kan wà ọdọọdún ní wá tí n bá lè fún ọ <laughs> tí ọba jẹ bọ́sọ̀ ọlọ́run mi kò rìn mí hò sọ wà lọ́wọ́ rẹ báyìí báyìí. a ah, kò lè fi mi fèrè nọ́mbà eh. wà lọ́wọ́ mi. ọsùn pa níbi tó dá lójú dé ọmọ náírà fún gbadero gbadero wọn mọ dá wọn náà mọ torí ti máa fún ọ nọ́mbà rẹ etí wọn mọ fi general post ń jẹ ti nàìjíríà ọmọ jẹ pọnpù tí ń jẹ ti king elizabeth tí ń bẹ ní jandom bọ́ọ̀ bá ti sọ̀ra wọ́n gba pọ́ùn àti dọ́là pool wọ́n wà tó fi euro wọ́n fi ṣèdérí lé lórí. tó bá ilé jẹ́ òótọ́ ni tó ń sọ yìí tọ́jà tó òótọ́ ni mo gbà dọ́là kù tí n gba dọ́là kù gbogbo dọ́là kù jíjẹ ni ìrá jíjẹ ni gbogbo fọ́ọ̀mù. ọ̀nà ìlú jíjẹ ni fọ́ọ̀mù jíjẹ ni. ìyá rántí ẹ̀ka sàn ìyá dáre ẹ̀ka sàn ẹ̀kújọ́ mẹ́ta àwọn ènìyàn àwọn ọmọ yín ń kọ́. àlàáfíà làwọn àwọn ẹ ṣeun ẹ wá jókòó. Ah, ó ti o ọ̀rọ̀ jókòó kọ́ lélẹ́yìí o ìyá rántí ọkọ ẹ̀ ń kọ́. wọ́n ti lọ bí iṣẹ́ ẹ̀ ibi iṣẹ́ ọkọ ẹ ò lọ ibi iṣẹ́ o ó wà ní street kejì mẹ́yẹn nílé onípùl tó ti ń fọ̀ká bàbá rántí mi bẹ́ẹ̀ ni ó wà ní pool house bẹ́ẹ̀ ni ẹ wo ìyá rántí èmi ń lọ nìyí. sọ aráyò tí mo fẹ́ fún ọ yìí ẹ̀ẹ̀kan ní wá láàrin ọdún kan tí kọ́ra bá sì gbé wá báwọn kí wọ́n tó tún gbé padà ó dẹ̀yìn ọdún mẹ́wàá àjẹmọ́ kàgàtó yìí ọ̀ ẹ̀ ṣe ní sùúrù fóònù nọ́mbà kan ṣe máa wálẹ̀ lọ́dún mẹ́wàá ẹ̀rẹ̀ lẹ̀ sọ̀rọ̀ sí mọ́ iyù àtàtẹ́nà àwọn ni ó gbé wa kó tó di pàwà náà fún ẹ. torí lẹ́yìn ọdún mẹ́wàá a ti ṣe koran léṣe a ti bà wọ́n díẹ̀ pátápátá ètò kù ètò wà léwòsàn wà léwòsàn lórí nọ́mbà òun làwọn náà ti ń pẹ́ kí ẹ tó gbé wa láwọn. ẹ mo dúpẹ́ mo dúpẹ́. ǹjọ́ o lè tó bá ń gbọ́. O olúwa mi èmi kan wọn pè bẹ ọmọọrẹ. so lè tọwọ́ bọ iná ẹlẹtíríkì kankan gbìyànjú lẹ́ẹ̀kan náà wá ẹ̀pọ̀ wá ẹ̀pọ̀ kí n tọwọ́ bọ náà fi mú lẹ̀ mọ́. irú lẹ wèrè wo ni lápò àyà. pa ọ yóò gbé ọ n'oji iná O ni. ti tí n pé àwa ń fáwọn kan wọn ò ní káwa náà lásọ̀ọ́lá àmọ́

Boa! Uruwa kẹ. Màmá tó jèrè. Ẹ kú sẹ́, ẹ kú ọrọ̀ ajé, bàbá rántí. Ilé tata ló tún gbé owó mi wá ìwọ ọmọkùnrin. Ìwọ ọmọkùnrin ẹlẹ́sìn ṣe wọ́n ti sórí mẹ́ta ni. Ó tún gbé owó wá sí owó tó ń ṣe láti bí ogún ọdún tí ò bì ọ́ tó tún wá padà síbẹ̀. Ọkọ̀ àárọ̀ ta tẹ́tẹ́ títí sí. Ọlọ́run ayọ̀ ọ́ kúrò bẹ́ẹ̀ nígbà tó yọ ọ́ tún padà síbi ìtẹ́tí ọ̀hún ó ti mọ̀ wípé owó ènìyàn pa ọrùn. àtẹ ìyá ìjọra ìyá tọ́dẹ̀ jẹ sí lónìí tọ́kàn mi fóṣù mẹ́sàn-án tó yún mi kiri kí ló dé níyàwó lásán. àmọ́ ọkọ̀ gan o ó tiẹ̀ ní ọ̀wọ̀ lára bó ti wù ọmọ àrídì àrídì ọkọ̀ ọ̀rẹ́ mi lórí ìjókòó. bàbá kọ́rọ́ ṣé wọn ò máa lu bàtà lórí yín àbí wọn ti dùn lórí yín ni ọwọ́ yín bí ètò ẹ fi ń ká kòkó lóko. mo bá ọkọ mi sọ̀rọ̀ ẹ wá sẹnu yẹkẹyẹkan ẹ bẹ̀rẹ̀ sí ní sọ wípé tẹmí sọ ọdá. ẹ gbọ́dọ̀ burúkú lẹ́nu agbára arúgbó sọ gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ àti ọ̀rọ̀ èmi lọ sọ̀rọ̀ sí. mi ní jèrè ẹ. èmi náà ní jèrè ẹ kò tí ẹ ti tẹ̀yẹ̀ lè jèrè lára rẹ̀ arọ títún ta tẹ́tẹ́ orí pé tiẹ̀ èèyàn kò kẹ̀ ní lọ lé babaláwo sí ọmọ àná bí oríṣi mẹ́rin ti wà lára rẹ̀ báyìí. bàbá ìsìnkẹ́ ẹsẹ̀ lọ́gà yín o àfẹ́jà ń bí báyìí. ẹ máa gbọ́ tẹ́lẹ̀ ìbánisọ̀ tẹ́mi lọ́gà èmi ọ̀bá wọ̀ wí títí wọ́n jẹ ní òjì ọgbọ́n bẹ́ẹ̀ ni tọ́jẹ́ lọ wá káàkiri tẹ́wọ̀ lé nírú eléyìí lọ́kọ̀ọ́ kó o ní kọ́ máa kówó olé wá kó wá máa fi patẹ́tẹ́ ní àyè àbó o lè nírú ẹ̀ lẹ́gbọ̀n kó o ní kí tiẹ̀ ọ bàjẹ́ lójú rẹ̀ ìkànnì yìí wọ̀n bá yín wí ẹ̀yin náà sì kú lọ́pọlọ ẹ lọ́pọlọ irú wọn jókòó sí àyìn kí ti ti yóò lè bá a bàjẹ́ ni ẹ wọ́n tó tẹ̀sí tàtẹ́tí ọ̀hún jẹ́jẹ́ rí bẹ́ẹ̀ àwọn tí ó jẹ ń jẹ ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ bá kọ̀ọ̀rọ̀ àṣọ rẹ̀ rí àfọ̀tá láti tó o ti ń ta ìdásọ́pẹ́ méjì lọ́rùn rẹ. àpótí ọmọ nǹkan tó tẹ̀lé ó fi wá jọ mọ́níkà ni àyà sátìrì àmọ́ ni òun lọ jẹ́ kọ́pẹ́ lé ọkọ̀ ó níwà tútù ó sì tún ní farada ó yí ọ̀pọ̀ ó ò ṣe fìwà jọ ẹ akíìmù ayétòrò tó o bá rí àwo rẹ̀ òun rẹ̀ ní ẹjọ́ àwo àjẹwálé ní liverpool tí wọ́n ṣe fìwà jọ wọ́n. ọ̀dà kò burú èmi ti gbọ́ pé tó bá ṣe wípé tẹ́tẹ́ mi sáà ti ń ta kò ní dọ́wọ́ bó ṣe dọ́wọ́ lónìí. lọ́wọ́ ọ̀rọ̀ ta ni. ibi tó ti ta ibi tó ti ta. Strike one. Alọ́lé. Òun kọ́ni ẹ̀ ọ̀lẹ́ lọ bẹ́ẹ̀. Ọmọ gbàdúrà yìí. Kùsẹ́ tọ́tọ̀. Eighteen nineteen. Ẹ́ lọ́dún kan ní sọ́lé. Eighteen nineteen. Twenty nineteen. Fourteen sixteen. Sorry, sorry. Sorry, sorry. Sorry, sorry. Sorry, sorry. òun sọ pé kẹ́nìsì ò fún mi pé mi ní pẹ́ẹ́dé ẹ pẹ̀lẹ́ ìyá tún ní ń kọ́. ẹ wọ́n náà fẹ́ jáde wọ́n náà sọ fún yín o. ok wọ́n sọ fún mi yẹn tẹ̀lé mo kó bí a máa bá lé ṣé wàá kè ṣá. bọ̀dá mi kò sí ṣá because bí a ṣe ń bọ̀ àwò ṣọ́ọ̀pù àbá ẹ̀ ń bẹ̀ gbogbo bẹ̀ kàn dàpọ̀ ọ̀yà ọ̀ pé ṣé kò sí nǹkan kan ṣá. Eh, káyọ̀dé sórí mi fẹ́ ṣàlàyé fún mi lórí fóònù lẹ́ǹkan ni àtẹ̀ǹpé mi àwọn ìjọba wa ti gba ilẹ̀ lọ́wọ́ ẹni tó ní tó fún wa láti máa lò so kò sí nǹkan tí anybody lè ṣètò pé olúkàkú wá tó máa gbà lọ. ẹ jọ ìgbà tí wọn gbà bẹ́ẹ̀ wọn ti fún yín bòmí tẹ màmá gbà ni. <laughs> ibòmí kẹ olúkàkú kàn fọ́n dágbe ní ọ àti ń wábi tí àti màmá rí kan ṣe kàn sìn òun lórúkàkú ń jà lóṣù. wọn ò fún yín níbòmí báwo làwọn ìjọba wa ṣe máa ṣe báyìí náà. wọ́n á gba ilẹ̀ ibi téèyàn ti ń ṣiṣẹ́ instead wọ́n fi máa wá ibòmíì téèyàn ti máa ṣiṣẹ́ yẹn lọ téèyàn lè máa fi live for life wọ́n ní ṣe in fact ọ̀rọ̀ àwọn ìjọba ó ti sú mi ó ti sú mi. Ah, ah. káyọ̀dé òun sọ̀rọ̀ bíi ọmọ kókó agbaniwọ náà ṣé o mọ̀ pé àwọn ìjọba ti wá ń bì <laughs> kọ́ gbóúnjẹ lẹ́nu èèyàn báyìí òun náà mọ̀ wọn mọ̀ láti fún ìlú jẹ àwọn ọmọ yẹn ṣe. ó wo ẹ má sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ yìí o ṣé láwọn ìjọba tá à ń sọ̀rọ̀ wọn ẹ̀ kó ń ṣe gbogbo ìgbà náà ni ká máa gbẹ̀bí fún mi àwọn tí ìjọba ń ránṣẹ́ nǹkan ìgbà ni wọ́n máa ń fi ṣe ọmọ ọ̀rọ̀ wọn tó máa débẹ̀ táwọn máa fi tẹ̀rù jẹ èmi ti rí ibi tí ìjọba kàn ṣá ní Ògùn state ogun ẹ wo Abẹ́òkúta expressway nígbà tí gómìnà Ògùn state tó lóun fẹ́ expand títì ṣe bó owó ogbólé tó wà ní expressway ta ló mọ̀ èkó tó máa tún kọ́ ẹ bá débẹ̀ ẹ̀ ó tún gbogbo ilé ẹ̀kọ́ ní tuntun ni ó tún faná síbẹ̀ kò dẹ̀ bèrè one naira lọ́wọ́ anybody ni nínú wọn. ṣètì land member supporters club. wo jèrè ṣé ṣàlẹ̀ wà òkè. ọ̀rọ̀ owó ìgbà ó jẹ́ àbí sún mi. ṣé owó school ni. bẹ́ẹ̀ ni. lóòótọ́ ni pé àwẹ̀ ti bá àwẹ̀ lẹ̀ a ṣe máa wá ọgbọ́n dá sí yẹn sí ẹ n kò fẹ́ bẹ́ẹ̀ pé tí n bá fún yín fún ẹ bá mi gbà àmì mánéjẹ tí nǹkan máa fi dá padà ẹ ti gbọ́. torí gan náà mo ṣe lọ sí báńkì. ó sì wọ́ mi wọ́ mi lọlé ó lọ sí ọyá sá padà lẹ́yìn wèrè n ò lè jẹ́ kókó bá mi kí ni nǹkan náà ah, ọwọ́ wa mi tí mo ti sọ̀rọ̀ ajé wọ́n ti wá ń fà mí ó fà lásán kí mọ̀ nǹkan lé ó ti sọ mí dọ̀mí èké ń wọ́ mi lọ́lé. ọ̀hún ríran ni tó tún ọ́ ni tó tún ọ́ ni. sẹ́mi ló tún dùn àbẹ́yìn. n ò fojú ríran mọ́ àyà ló fi ríran. ta ni kábínú àwọn méjèèjì náà. bí ẹ bá ṣe bẹ́ẹ̀ oṣù mẹ́yìn obìnrin ọbẹ̀ dọ̀tí ọbẹ̀ bà lẹ́wà jẹ́ ni. mo dáná mi ò bá yín wí. kí ló dé táyà táyà lórí burúkú èyí tẹ́ bá ṣe kan tí ò ẹ̀ sọ fún wa mínísítà yìí ni wọ́n bàbá olórí burúkú olóòtú tẹ́ ṣe pẹ́mi ni mo ní ẹyin tẹ́ ẹ kọ́ yìí ọjà. lẹ́mi tó rí mi tó sì rí pẹ́bínú mọ̀ ń bá bọ̀ mi ò fojú rìn ara mo fi rìn tí mo bá tí mo ṣe jàdùjàdù bọ̀ kò sí jẹ́ kọ́ ìyá fẹ́. ẹyin ẹsẹ̀ ọjọ́ bàbá ẹsẹ̀ tí mo wọ́n ta sílẹ̀ ti ẹyin ẹyin ju owó ẹ̀yẹ́dẹ́ yìí fún mi torí wọ́n ràn mí ní o wọ́n ràn mí ní o. ọlọ́run ti ṣe mo ṣe wà lẹ́yìn apá mi pẹlẹbẹ kọ́bọ̀ ò lè jábọ́ lára. irọ́ rẹ̀ pa ẹ̀fẹ́ irọ́ rẹ̀ pa ẹ̀fẹ́. ọ jìyà ọ jìyà ọ jìyà tí n bá tí n bá tí n bá yọ wọn ti lù ọ lálùbàjẹ́ wọn bí ẹlẹ́yà kan gbàgbà baálé ayé dàrú ẹ̀ bẹ́ẹ̀ mo sọ ládùúgbò yìí alùpùpù bóyá ẹnìkan ti kọ́ tí o tiẹ̀ níyọ tí o tí lọ́la ni mí ni bẹ́ẹ̀ sẹ́ wọ̀ mẹ́tọ́ náà kọ́ léyè ńlá ẹ̀ gbà ládùúgbò yìí àwọn bọ́ọ̀sì àwọn bọ́ọ̀sì bọ́ọ̀sì bọ́ọ̀sì àbúrò mi tí o bá tún jáde wọ́n pọ̀ fún ilẹ̀ ilẹ̀ ọba yìí bẹ́ẹ̀ mo sọ ọmọ kan tí nàìjíríà tí wọ́n fojú Morocco rí bẹ́ẹ̀ ní fi gbogbo ara rẹ̀ rí sọmọ fẹ́ Táíwò Táíwò nígbà tí ó kọ́kọ́ jù wọ́n ó jù wọ́n lẹ́ẹ̀kan báyìí tí n bá ju ọkọ̀ síbẹ̀ parí rẹ̀ ó jẹrà ni ìtọ́lẹ́ mm-hmm. lẹ́ẹ̀kejì tí n bá sọ sí parí kejì báyìí bíi ti fẹ́ mi àyà rẹ̀ ó sùn kì ni ọmọ ògúkè ògúkè tí n bá tẹ́rí mọ́ yà báyìí tí n tẹ́rí gbọ́ yà táwọn tiẹ̀ bá ní kẹ́ ju tiwọn wá báyìí tí n bá fọwọ́ kan báyìí ó rí i pé gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ inú ó bẹ̀rẹ̀ sí bí wọn aláàmọ̀ ta wọn wọn wà etí ọmọ jùkẹ́ ọmọ jùkẹ́ etí ọmọ jùkọ́ ọmọ jùkọ́. ẹ wo àlèbá mi náà yẹ kí n má pọ o wọn ní ọmọ mi náà yẹ kí n má bínú o àwọn tó lọ ní búkú yìí bá lọ tẹ̀sí tẹ̀sí lọ́jọ́ ọ̀la mi ọjọ́ ọ̀la mi tẹ̀sí ayé bá pẹ́ ti ṣe èmi tí bàbá yìí sọ̀rọ̀. àwọn tí ń tàn ní tàn hmm. ọ̀dà wájú ọ̀dà lẹ́yìn ọjọ́ ọ̀la rẹ̀ ọ̀dà ẹ̀yìn ọ̀la rẹ̀ gan sun. Ah, ẹ ti wí ẹ rí ẹ̀sìn ẹ̀jọ̀ ń wọ̀ ní sí yẹn ẹ̀jọ̀ dá mi o. àbọ̀tán wá bọ́ọ̀sì bá ti yé la. olùsì kí ni nǹkan lé àwọn oníbúrọ̀sì wọ̀ iná ntálẹ̀ tìrẹ̀ ọ̀dà gbogbo wáyà bẹ́ẹ̀ ti já wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn oníbúrọ̀sì. ìlú máa fún yẹ ẹ tẹ bẹ́ẹ̀ máa sọ. olùsì máa ti rù. pọ́pì pọ́pì kí ló ṣẹlẹ̀. wọ́n ń bọ̀ wí pọ́pì ọlọ́run ẹ̀wù ẹ̀wù mo fọlọ́ bàbá yẹn mọ́ pè mí ẹ̀ mú bá wí. ṣé pé mi ló ń pè bọ́ọ̀sì ah, ah, ah. èmi ló ń pè bọ́ọ̀sì. bàbá rẹ mọ̀ pé ó jóná o lágbóhó tí bàbá rẹ ná lé ọ lórí wọn ò gbówó bàbá rẹ yọ èmi ni pọ́ọ̀sì. bàbá náà ni pọ́ọ̀sì. gbàgàbà lèmi ń jẹ́ bàbá ní à ń pè ní fagabọ́n ẹ tó bímọ ni fagabọ́n bàbá tó bímọ. ó dà ẹ bá ní pé fagabọ́n fagabọ́n kí ló ṣẹlẹ̀ kẹ̀kẹ́ mi mọ̀ bọ̀ tí mo bọ̀ mi mo ti dẹ́yìn kí n la tọ́jọ́ tí gbogbo àtọ́ mi nù. orí ah, burúkú tó fẹ́ẹ́ ṣe lẹ́jọ́ tòrò sẹ́yìn gbogbo sẹ́yìn méjèèjì jọ ń ṣe àbílẹ̀ àbúkà pàlàrí ọ̀rọ̀ sọ ní kọ̀ọ̀kan mi ẹ máa bá ẹgbẹ́ yẹn ọkọ̀ yá mi ojú ọ̀nì sí i sẹ́ni bí kìbọn fún ariwo tẹ̀mí tẹ̀ǹkì àwọn tẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ kan o ẹ̀rẹ́ mo rò pé ó ń bọ̀ o ọkàn mi wà bẹ́ẹ̀ àwọn nàìjíríà lọ́mọ tiẹ̀ ti ń túrárí o ìgbà ni wọ́n kó táyà sẹ́yìn lẹ́sẹ̀ tó ní kàtàkì yẹn tó ní jíọ̀ jíọ̀ pàṣípọ̀ pàṣípọ̀ tóbi wọn dúdú wọ́n dàbí wọ́n kákò pa bí egbò àti ìkàkọ́. àǹtí nítorí bá kọ́kọ́ ń wọ̀ wọ́n lọ́ọ̀kan báyìí ló dàgbà pé wíyẹ̀rẹ̀ dúró tí wọ́n bá ṣẹ́jú báyìí ni nígbà méje kọ́kọ́ bá rí wọn ní sábà tuntun ò ní dákú kílé tẹ̀ ń búdá di wà báyìí. lẹ́nu yóò ṣẹ̀ṣẹ̀ bí ọ̀nà gẹ́gẹ́ bó ṣe ṣẹ̀kọ́ lọ́kọ́ rẹ̀ tẹ̀sẹ̀ rẹ̀ lọ tẹ̀sẹ̀ rẹ̀ lọ tí ìbọn tó jù ẹ̀ bọ́lẹ̀ sí mú ti bí bàbá lẹ́yìn bàbá tó yẹ ká ẹ lọ sọ ká ẹ gbé kalẹ̀ sọ́mọ lọ fọwọ́ wò. mélòó lówó ẹ̀yìn. lówó yín o pọ́ńdẹ̀ mi sẹ́yìn ti ó yẹ kẹ́ ẹ máa fún wọn tẹ́ ti tó ti tó ẹgbẹ̀wò ẹ̀yìn ẹgbà. ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ ní burúkú ẹni ìyá lọ́wọ́ bá tẹjọ́ lọ́wọ́ dé rẹ̀ nígbà ọ̀hún. ẹ̀yìn ló sí ẹni ìtẹ́ni rẹ̀ lè yí. ṣé o tún ta. má bá ọkọ mi alámẹ́dà ó ní ká máa tó títì sẹ́yìn Tinubu ẹ̀yìn lè mọ̀ ọ́n gbọ́dọ̀ tó títì sẹ́ àti ká máa wọ ọkùnrin lórí rúfin gbogbo àwọn èèyàn sọ pé wọ́n ní wọ́n mú ìlú ọba wọn lọ sẹ́wọ̀n wọ́n lọ fẹ́ gbọ́n náà èmi wá ní àwọn ah, máa ń bá ọkùnrin lórúkọ ọjà nítorí pé wọ́n rí pé ẹni eh, tó bá lọ́kìkì wọn máa bà lórúkọ ọjà èmi oníṣọ́ kékeré ni wèrè yìí ni o kọ́lá wọn tẹ̀ sọ pé wọn. sẹ́ẹ̀rì gbogbo yín pátá tẹ́ ẹ fi ẹnu yín tẹ́ ẹ fi jẹko tẹ́ ẹ fi jẹyọ tẹ́ ẹ sọ pé mò ń gbé gbọ́ná tẹ́lẹ̀dá mi ò sì gbé gbọ́ná tí ìrì rí ah, ẹ̀yà olójú mi gba wọn ṣe kàrẹ́ta awétán ọlọ́jọ́ alẹ́ ò yẹlẹ̀ ìlọ́jọ́ alẹ́ ọjọ́ ọ̀la rẹ̀ ọ̀dà àtúbọ̀tá gbogbo ẹ̀ lọ́bàjẹ́ mọ́lá èmi àwọn àlọ́ ìgbé àwọn tòkunbọ̀ tọ́lá tẹ̀já tòkunbọ̀ tá a kó alókè òkun ẹ̀yà ti lè gbẹ́gbẹ́ sí i sọ̀rọ̀ kọ̀ tí a bá lò mí wọ́n ti lò tiẹ̀ bàjẹ́ àwọn ọkọ̀ ọ̀lẹ̀ yìí dùn àtẹlẹmọ́lẹ́jì tòkunbọ̀ àwọn ilé ìtagbẹ́bọ̀ sẹ́ẹ̀lì lé lórí kódà. ẹyin táwọn ọmọ ni màá jẹ lọ́la rẹ̀ à ń gbọ́ ohun rẹ̀. ó ní báyìí mo yí padà báyìí bí mi máa bọ̀ sí ọ̀gá tí mo fẹ́ mọ̀ báyìí nígbà tí mo dé àyè kan bẹ̀ ọ́ tí mo fẹ́ rẹ́ni mọ̀ sí ni àwọn ní kàdá kúkú ẹni tí ẹ̀ mọ̀ bóyá wọ́n bá wí àbí ìgbù lọ́pọ̀lọ́ lọ́kadà lọ́kadà kọlọ́mọ onídàáfọ́ ìwú báyìí ọkàn gba fìtí kọ́tà ni bó la gbogbo àwọn èèyàn bá fẹ́ kò ní àbí àmọ̀ òjòbí yóò ti kú báyìí ó gbà wọn kú ọ mọ̀ ń tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ń sálẹ̀ wá fà mí yọ ẹ wá fà mí yọ àwọn ìfagbà ara dá ń fọ́ mo dábí pàmì rẹ sí ẹgbẹ́ kan bí mo tẹ̀lé kí n bú ọní mo ń sìn ní kí n bú sọ́wọ́ àbí wúwo ó ti bẹ̀rẹ̀ sí ní sálọ sí sálọ sí sálọ nù. èmi mọ̀ èmi mọ̀ parí kà ń já bàtà bóyá ibi tó ti ń ṣe ní tòtòtòtò tó ti ń tẹnu bọlẹ̀ káàkiri ibẹ̀ ló ti kọlù yàn àbí lèèyàn ti kọlù ẹ̀ lẹ́yìn ti fọ́ ṣùgbọ́n kókò kan tí mọ̀ mi ládùúgbò lẹ́yìn kí n jáde kí n lọ síbi ọrọ̀ ajé mi kí n padà wọlé ìwọ yìí náà ló jẹ́ kọ́ mọ̀ mi ládùúgbò ìwọ ni níbi tó ti ń sojú bọ́lé kiri ato ẹsì síbẹ̀ nu ẹ ló wà yẹn kóṣù kóṣù wájú mi. mo ti ẹ̀rí àbúrò yín àti wọn kọ bá ń gbẹ́wọ́n lọ́wọ́. ẹ má ti ìjà lọ o ẹ má ti ìjà lọ ẹ yà stọ́bà fúnni tiẹ̀ ni o bọ́yà stọ́bà fúnni síbẹ̀ o. bàbá ẹ bàbá rẹ dà wọ́n bá bá kí lóbi tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá gbàlagbà tiẹ̀ nìyí bẹ́ẹ̀ bá níyàwó ló tẹ̀ ní ilé tó lé ní. má ti ẹjọ́ sí mi ó ní mi ò lè ṣe tí ọ mi ò lè búrọ́ọ̀sì lára arú rẹ ẹ mọ̀ sí ìyá mi ó lè mọ ní jẹ́ kí mo lọ tó bá tiẹ̀ jẹ́ pé mi mọ̀ kọ́ lẹ́yìn ọ̀dà ẹ̀ sí mẹ́rin yá mi ẹ̀ sọ ọlọ́run wa ẹ̀yin lọ́kọlù mi o òun ló dúró yìí o ẹ̀yin nìjẹ́rì àkàmà o ẹ̀yin kọlù mi báyìí gbì ẹ̀yin sì fọ́ mo wá lé mi láyé mi kọ́ bọ̀ wọn ò ní fún ọ torí wọn ẹ̀ balẹ̀ yẹn wò rẹ téèyàn bá ń rìn abata ọ̀tá fa lọ fa bọ́ bọ́mọ mi tàṣe yọ owó fún ọmọ yín nù pé kó gbà èlò lẹ́yìn ó sì ní four hundred naira lẹ́yìn wọ́n sì fún five hundred naira sì gba àtúnṣe àṣọ́gbó ti sàlù. bàbá ẹjọ torí ọ náà tí bá gbọ́ yín yé ẹ̀yin fọ́ ẹ fún lówó ẹ̀yin. ogún ẹ̀yin. Ah! ẹ ti fún ní four hundred naira owó ẹ̀yin yìí. ọgbà five hundred. owó ẹ̀yin tó fún ẹ̀dá ẹ jọ mọ gbà mí láyè gbà láyè inú kóló ló kó sí wọn fọkóló níbo kì í fọkóló five hundred naira rèé. àwọn àgbàdo àwọn ìtẹ̀lẹ́ rí un èmi ò kúkú pa ọ́ nígbà mò ń bọ̀ mo pàdé rúbà ikú kù rọ́bà táàmù ọlọ́fúnmiláwọ̀ yìí ah. ọwọ́ rẹ̀ ayá. ibà onírú ayé. ok five hundred naira bí. Ìsí kẹ̀kẹ́. Ọwọ́ rẹ̀ mọ̀ jẹ. Ládélé. Ah, Ọmọ làjẹ. Ìsí kẹ̀kẹ́. Ládẹ. Ìsí kẹ̀kẹ́. Ìsí kẹ̀kẹ́. Bóòni ọwọ́ rẹ̀ mọ̀ jẹ. Ó jẹ bàbá. Abájọ tẹ́rìn kẹnu rẹ̀ bí àkàrà oṣù tó tú epo. <laughs> Èló wọn san lónìí. Two thousand fifty naira lọ fún mi three thousand fifty naira ah! ọkàn mi balẹ̀ bàjẹ́ mo bí wọn rí <laughs> iṣẹ́ jù bẹ́ẹ̀ lọ mo mọ̀ pé seven thousand lówó mi seven thousand tí ò lé tí ò dé olówó mi lé ní sẹ́jú sẹ́. ìrẹ́jọ́ sínú fọ́tò wá ìjókòó lóyún bàbá rẹ̀. àjọ ẹ ǹjọ́ rẹ̀ àjọ ọba gbájé lọ́lá ọmọ sàlámì láyẹyẹ òkú òun ọmọ párò rẹ̀. Ah, ibi jẹjẹ. kí ọgbọ́dọ̀ yẹ láńtẹ̀ ládélé lọ́mọ. irú yi yìí ń gba three thousand bàbá tó bẹ lọ́nà bàjẹ́ bẹ́ẹ̀ lọ. ọ̀gá síbi ọ̀gá síbi ọ̀gá síbi. níbo ni ti wá yọ bí òrò rẹ. ah mo ní ti yọ bí òṣùpá <laughs> òṣùpá lọ́ọ́ bá ara wọ ẹ mọ̀ bínú ọ̀gá. aṣọ yìí <laughs> ṣé dàbọ̀rà sídìí kínní ní gbogbo lẹ̀ pátápátá wọ́n wá ìdá. ọlọ́run ó dàbò ẹ̀yìn náà náà fi ní ràásìtì ràásìtì ràásìtì. ẹ ṣé òsì tí mo rí ni. kò sí láburú ọ̀sẹ̀ tó dọ́dọ̀ yín tí ọ̀bẹ rìn jáde mo ti pàdé làǹdẹ̀ lọ́nà ó ní a ti sanwó. lẹ́yìn <laughs> mi ni máa pè é kí iṣẹ́ ilé máa wá bá mi. nígbà ah, mo wá gbà sẹ́ni sẹ́yìn ilẹ̀ pèmí àbí mi mọ̀ wá. owó lélẹ̀ yìí. wá fẹ́ wá ìrìn náà ni wàá gbowó. <laughs> ọ̀gá rasidi tẹ́ ẹ lónìí wàhálà yẹn dà bàjẹ́. ẹ̀yin etí ẹ gbọ́dọ̀ mọ́ sànyàn tó rẹ láìsí gan. ẹ̀rí máa ń pa mí ọ́dítà yẹn. ẹ láìsí gan kọ̀sẹ́ tí ń dọ́dọ̀ yín tí ni ẹ dàbí àwọn tèmi kan ni ńgbà wọ́n kọ́kọ́ jù mí sí mọ́ríkà táyé lọ kọ́kọ́ sọ mí sí mọ́ríkà ṣẹ́gun lásìkò òun ló tẹ́wọ́ gbà wá sẹ́rí tí mo dé mọ́ríkà báyìí wọ́n kọ́ jù mí sí rẹ̀ New York wọ́n kọ́ lọ Chicago àwọn ti Chicago náà wọ́n tẹ́wọ́ gbà mí àwọn bísí wọ́n tẹ́wọ́ gbà mí ńgbà tí wọ́n á kú òun bẹ́ẹ̀ àwa lọ sí New Jersey bẹ́ẹ̀ ti kọ́kọ́ gbé mi sí ọ̀dọ̀ kí ló kọ rẹ̀ nù ẹ̀ kí wọ́n ń pe ọmọ yìí ooo tí ń ṣe gógò ní mọ́lá gógò ọ̀dọ̀ rẹ̀ wọ́n kọ́ jù mí sí bá a ti jẹ gbogbo ayé nu ǹjẹ́ lè mọ̀ pé mo ti tákùdì wọ́. gbẹ̀yìn mara tó o ah, ogun ìdílé ní ń bá mi jà bẹ́ẹ̀ ni òun ni wọ́n bá jogun ayé ni wọ́n bá ti palú ààrẹ ogun ìdílé ní bámídà wọ́n da júbò mi ni kí náà rí pọ́lọ̀ nǹkan sí. mo wá gbàdúrà fún yín báyìí ẹ ní rúgùn ìdílé ogun ayé lè máa rí. bẹ́ẹ̀ náà ni ó rí fẹ́yìn náà. pọ́lọ̀ ní ogun ìdílé gan ni mí lára débi ogun ayé ẹ̀fún wa ni kò gun ayé ẹja pín méjì ẹ̀yin ọmọ ogun ayé kẹ́mi ọmú ti dìlé. ẹ̀rí máa ń pa mẹ́rin táyà ẹ máa gbádùn mi gan ẹ ṣá máa jí kẹ máa ṣàdúrà fún mi ìyá mi àti bàbá mi mo fi wà mí jọ ẹ gbà. èmi ló dé. nígbà tí ọtí ẹ ṣiṣẹ́ tómi tó gba three thousand fifty naira mo wá wò pé mi ga tí mo ṣiṣẹ́ jù lọ kò sí nǹkan tó gbọ́dọ̀ di owó mi àfi bí ọ̀bà lé ní seven thousand. gidigba lẹ ṣe bí mo fi ń pín owó ń bí búlọ́ọ̀kù mélòó lẹ lánàá. mi ò tiẹ̀ ká. ẹ̀ mélòó lẹ tí mo fọ́ mi ò ká. ẹ ká. à ń gbòjọ́ ta jé ni kò yẹ kẹ́ ẹ má kà. ta jé lẹ́yìn náà ẹ ṣe ràtìrì gidi. ẹ̀yin náà wo gbogbo àwọn búlọ́ọ̀kì tẹ́ ẹ tó tẹ́ ẹ ní tún lọ́wọ́ mi nítorí bá jẹ́ pé àwọn tí ń dín àkàrà lóṣù mẹ́rin àkàrà wọn ṣe ń tú pẹ́ẹ́pẹ́ sínú epo ni wọn ò lè ṣàtẹ́jẹ èrè nígbà tó jẹ́ pé o bá àwọn sẹ́mẹ́ǹtì náà ǹjẹ́ ẹ̀sẹ̀ sẹ́mẹ́ǹtì àwọn búlọ́ọ̀kì yìí. lóde mi ìṣọ́ra ìṣẹ̀lẹ̀ tẹ ẹ yá mo ti ń jẹ orí yóò kọ́kọ́ orí yìí ti sọnù. ẹ wo ẹ má sọ̀rọ̀ sí mi o ẹ má sọ̀rọ̀ sí mi ọ̀gá yín ni mo jẹ́ o. Ah, àmọ́ bọ́ ṣeré láwọ̀ ohun yìí wọ́n fa awọ́ lu ni. ẹgbọ́n tàbí òfin àmì ọdún sẹ́yìn thief atúwe the world wider yóò ti sẹ́lù mí wọ́n náà ń bọ́ bọ́ ṣeré ọlọ́wà wí ẹgbẹ́ tí wọ́n bọ́ bọ́ ṣeré dáadáa báwọn bí ọ̀bọ bá lè dé orí iná tí ọwọ́ iná bá ba ọ̀bọ ẹ pe kia pé kíá làwọn ọ̀bọ ọ̀rọ̀ ó lè wọ́n sí ó lọ jẹ́ náà gáàsì wọ́n sọ sí ẹ̀rọ rẹ̀ báyìí. mi ní pẹ̀lú jáwúra. èmi lọ bọ. bẹ́ẹ̀ ni mo sọ. a ń jọ ọ̀bọ náà àwọn méjèèjì. orí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ dá iṣẹ́ dá àtẹ́mi tẹ̀ dáadáa àtọ́gà ò tiẹ̀ tí a lọ dá sí jọ fe lójú. etí ni a ti gbà tó wà nàkọ. ìbò ló wà kò sí mbẹ̀ náà. ìbẹ̀rẹ̀ ló wà kò sẹ́ni tó mú. o gbogbo ikọ̀ sẹ́ni bọ́ọ̀ ìṣekú mi yóò láì jẹ́ o. owó ní kí máa kúrò sílẹ̀ ẹ̀kọ́ máa mú kẹ́ máa mú láyé gbẹ́bẹ́ mọ̀ pa ẹ̀ tọ́pọ̀ mi lẹ́nu o ẹ̀ tọ́pọ̀ mi lẹ́nu o. ìbò ló wà sí mi ò rí ọkọ̀ jí ni mí ni. ojú ẹ̀ rí. ẹ̀ lẹ́gbàá. kò síbi tí mi ò tí ì wá ẹdẹ ní gbogbo àdúgbò yìí mo ti wá ẹ lọ sí workshop yìí tẹ́lẹ̀ mo rí pé gbogbo nǹkan ti change bẹ́ẹ̀ kí ló dé. Eh, àwọn ìjọba ló gba ìlọ́wọ́ ẹni tó fún àwa láti máa lò yẹtí kan tẹ́lẹ̀ níbọ̀dé lè ṣe ju pé káwa bá ṣe máa rí àti jẹ àti mu lọ òun ló gbé mi débi. àìrí wọ gan ló gbé mi dọ́dọ̀ àwọn ará bíbá yìí kábúrétọ̀ ni mo gbé fún wọn láti bí ọ̀sẹ̀ kẹta o ní bá sọ di wálé ní wálọ́la mọ́ mi lọ́wọ́ mo dẹ̀ ti sọ fóun tí ò bá jíṣẹ́ fọ́gà wọn pé kó ṣe kábúrétọ̀ mi máa gbé wọn lọ sí báràkù wa ni ẹ má bínú ṣẹgbọ́n ẹ má bínú ẹ wọn bá yín wà kùtùkù láti ayé ṣẹgbọ́n kò fẹ́ kẹ́ ṣàṣẹ sùúrù fún wọn bá yín ṣe. so dọlápọ̀ kí ni wọ̀gán wa ń ṣe é sí. ẹ iṣẹ́ mẹkáníkì ọmọ ti ń ṣe mo kàn lóye báyìí gẹ́gẹ́ bí workshop mi máa fi rí bí wọn máa lò. so ní permanent workshop tiẹ̀. mi ì tíì mi. dọlápọ̀ tẹ̀lé mi ọ̀rọ̀ wa. ọ̀gá ẹgbẹ́ mi ò ní sábọ̀. kí ló tó wá ṣe ń lé nítorí àkóńtì ìbẹ̀ ló jẹ́ kí máa rọ́ṣì tó náà torí mo mọ̀ pé o lè má lówó lọ́wọ́ báyìí. <laughs> má lówó báwo o sì ní five hundred naira lọ́wọ́ náà. five hundred naira báwo ni five hundred naira ṣe máa tó ẹ. E? gba five hundred naira o fi kún five hundred naira owó ẹ mi ì fẹ́ gbọ́ pé owó mọ́tò débì kan òun fẹ́ tẹ̀lé débì kan. báwo ni ọ̀gá rẹ. ẹ jọ mo béèrè Major Fẹ́mi Adélẹ́yẹ. Major Fẹ́mi Adélẹ́yẹ. Come on, boy. What about that? inú pé ó ọ̀nà invitation mi lóòótọ́ àti mọ́ra ti pẹ́ ọ̀tún kan máa ń rí mi ní òmòró èèyàn tí mo jẹ́ àbúṣe ìgbà tí mo fún ẹ káàdì mi ló máa mọ̀ pé sójà ni bẹ́ẹ̀ now lórí bó ṣe máa handle àwọn iṣẹ́ tí n bá gbé fún ẹ láti ṣe inú mi máa ń dùn gan. ẹ lápò sórí ipò tí mo wà bíbáyìí ọlọ́run fún mi lágbára láti lè máa rí wípé kó máa supply wa ní àwọn spare parts mọ́tò torí gbogbo àwọn tí wọ́n sì ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ní ọgbà wa ń bí abẹ́mi náà wà so tí n bá sọ fún wọn pé kàn ṣe náà lọ́ọ́ máa ṣe. tí ó bá ṣe ṣe inú mi á dùn wọn àmọ́ ṣe mọ̀ gbogbo ọ̀rẹ́ náà owó ló dáyé lórí inú mi dẹ̀ ti wà ilé tọ̀nà kù sí owó kankan tí mo lè fi ṣe lókun bẹ́ẹ̀ lọ. dọ́lápọ̀ gbàgbé nípa ọ̀rọ̀ tówó dé nípa tówó yẹn ìgbà sọ ìgbà sọ fún ẹ bá a ṣe máa ṣẹ́tù yẹn lórí tébù mi nígbà. abẹ́ lè wọlé ìsìn lọ́rọ̀. dọ́lí dọ́lí dọ́lí dọ́lí bóòlù sọ̀wọ́ dáadáa ṣé mo bọ̀ rẹ̀. ọkàn mi tiẹ̀ balẹ̀ pé mo bọ̀ torí gbà mo kọ́ dọ́dọ̀ sẹ́kì tani kí n jókòó díẹ̀ àyà mi já ńlẹ̀ ìyàwó rẹ̀ wọ́n gbé lọ sọ́mi sítú o ìyàwó mi. bẹ́ẹ̀ ni o nígbà òní ẹ ṣẹlẹ̀. ìrọ̀lẹ́ àná ni o a wà nílé ni o bó ṣe bẹ̀ sí vibrating nìyẹn o. ẹ dúró ẹ sùn àbí ẹ méjì sùn. ẹ wá vibrating. ṣé o sí. ẹ là ní pé ìyàwó yín sì kó ṣe ìyàwó mi. ṣé ìyàwó mi ẹ ṣe ìyàwó rẹ. ìyàtọ̀ wà ń bẹ̀. kò sí pa á láti bọ́dà náà ìyàwó mi o ara rẹ̀ ò yá o ó wà ní mọ̀jẹ́sùn lọ́mi sítú o. kí ló ṣẹlẹ̀ sí wọn. infibrating ni ọtún alẹ́ cake gbogbo ẹ̀ sáà jalura wọn sá bàtà àti rọ́ọ̀ṣì sí ẹ̀ lọ sí lọ́mi sítú nù. wọ́n máa dé ìmọ̀jẹ́sùn wọ́n máa dánṣà ṣe tẹ́sítà fún àwọn dókítọ̀ wọ́n ló dàbẹ̀ pé kò fi bẹ́ẹ̀ fẹ́ jẹ́ lára rẹ̀ dáadáa wọ́n wá lára ẹ̀jẹ̀ pátá mẹ́rin ìyẹn ni mo ní kí n wá bọ̀ fún pé bẹ́ẹ̀ mi náà ṣe wà mọ́ wà ìwà ń tara mọ́ wà bí owó jẹ̀kù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ṣẹ̀rí ẹ̀gbọ́n tí àwọn doctors bá ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín ẹ la tílẹ̀ dáadáa kó máa yé yín yéke pint náà pè kò kí n ṣe pant kí n pátá kí n pàǹtì kí n dúrọ́ọ̀tì ibi kankan náà ni ẹ. ìgbà pé ilé fẹ́ràn rẹ̀. wọ́n lé mẹ́rin náà ní ara àmọ́ ìyá kìlọ̀ ọkọ rẹ̀ O ti kó owó mẹ́ta lẹ̀ owó ẹyọ kan tó kù òun náà mú ní kí n wá sọ́dọ̀ rẹ̀. ẹ̀jẹ̀ mẹ́rin kò sí jẹ̀dá rárá ni. kò sí ara mi ti pọ̀ jẹ̀jẹ̀ lọ wọ́n lé gbogbo ẹ̀jẹ̀ tó kù lára rẹ̀ gbọ́ngbà tí dọ́sọ̀ ó bù jáde síbi kan àbọ̀ wọ́n bù jáde mo ti súnmọ́ rí ọlọ́run rí mi ó ti pẹ́ o bí ti ń lẹ̀jẹ̀ rẹ̀ tí ò ló mọ̀ o nígbà tó tiẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tó fi ṣe tó fi ṣe ìjókòó gan ó tó kọ́ mọ́ lẹ̀jẹ̀ pé èèyàn máa ń ju yíùn furufurufuru lójoojúmọ́ bó lẹ̀ fẹ́ jẹ dúró wọ́n ní wọ́n ṣàfẹ́ tọkànnà ní ká mú fẹ́ yọkànnà. ọlọ́run kò ṣàánú wa. wọ́n ti máa ń sọ níbi àwọn máa tẹnu mọ́ lójoojúmọ́ ẹ wá iṣẹ́ ṣe ẹ wá iṣẹ́ gidi ṣe tó a máa mú owó wọlé fún yín. kí ni káwọn fún ojú ọmọ jókòó sí junction kí ẹ máa jókòó táwọn ọmọ kan tí wọn níṣẹ́ lápá tí wọn ní tó ń rò ó ti àwọn náà ń pè ní ìpìlẹ̀ olóúnjẹ bẹ́ẹ̀. Hmm. <laughs> ohun tó mọ ganu <laughs> ohun tí ẹ mọ̀ mí sí ganu sórí kìlẹ̀ ń ohun tó bá halẹ̀ ní àtọ́bọ̀ tó bá carry weight òní ẹ̀ pè ní kìlẹ̀ àwọn tèmi wá pè ń bẹ́ẹ̀ o lọ́bẹ̀ látòrí federal wọ́n mọ kúkẹ́ ọbásanjọ́ àwọn tilẹ̀ ònu wàá tún wá sí sèṣ ní ọ̀tún bọ́ sọ́dọ̀ bọ́dà mi níjàbúrò mi ẹ̀yin náà mọ̀lẹ́gbọ̀n yín ìyẹn ò ní Tinubu hmm, ohun yẹn tún nìyẹn bàbá bá wá sáwọn ló ka bí lẹ́gbẹ̀ẹ́ bí ló ko etílé wọ́n wà sọ́dọ̀ àwọn ṣàbí àbí lọ sọ́dọ̀ Bàtírù àwọn tí a náà ní èkó yẹn wá kéré tí wọ́n bá wá gbòòrò wá gbọ́ kilẹ̀ àwọn tó yé lóye àwọn tó dàmọ̀ lọ́dà ó lè mọ́jọ́ bí ọ̀lẹ́ lójú yé o ọ̀bọ tọrọ jẹ́ àmọ́ gbọ́dọ̀ gbà lọ́wọ́ àbúrò mi àti gbà tí lórí tàbẹ̀ òun. ẹ ti dàgbà tó yìí ṣé kọ́lọ́pàá dé kókó yín mọ́ wọn sìn kí la fẹ́ máa sọ. wọ́n mọ̀ sí rẹ̀ yọ̀ ní gbogbo àtúmọ̀dá kan wọ́n fèsì ẹ̀ <laughs> má yọ rẹ̀ lẹ́nu. a máa sọ tèmi ṣá ẹgbà five thousand tẹ́ni ìlú ni ẹgbà two thousand rẹ̀ kẹfì aṣọ mọ́tò àmọ́ ìgbẹ́ hmm. tí anything bá ṣẹlẹ̀ again àbí wọ́n sọ pé wọ́n tún ní nǹkan ẹ jẹ́ kí n gbọ́ kíá kíá kíá kíá ẹ ti gbọ́. mi náà ṣe é kàfi dá yín sí ọlọ́mọ ẹ̀ka ló pè ni torí ẹ̀yin ẹ̀ ẹ̀ bìkítà ẹ̀ kí àpẹẹrẹ sí. ọtọ wà wà lóṣù lẹ́nu. kí ló dé tó bẹ́ẹ̀ pé mi kóra nìkan mi ò ní kóra nù ọmọ yóò fẹ́ lẹ́. ẹnìyẹ ìyá rántí ni mo kúkú rọ̀jú kó tí mo bọ́ ṣe ń yín bàbá bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀. ìwọ náà sòrí. mo ló mú owó mi jà. spd kọ. bàbá ìtumọ̀ spd kọ. pescap ni mí wọ́n ṣe nọ́tánná ìṣe nọ́tánná wọ́n ní wọ́n ṣe sójà ìṣe sójà bẹ́ẹ̀ náà lọ́wọ́ àní nọ́tánná nu wọn ọ́pù nọ́tánná. ó jọ pé ẹ ti kú rí bàbá ṣé ti lògùn yín ṣá. yes bàbá wẹrẹ lèmi o. èmi gan ò gbádùn mi ọ̀sán. àwọn tó dá mi mọ̀ dá mi mọ̀. èmi gan orí mi ti yí rí. ohun mi ò jẹ láyà bóun mi ò bá jẹ láyà sígbàyà mi kò tẹrù bẹ. sọ fún mi lọ confam lóṣòdì lọ́dọ̀ the boy olú ọmọ kó tún wá lọ sí Mushin kó dọ́dọ̀ àwọn the elephant kó lọ sí Akala kó lọ bá àwọn the lion. àwọn gan tá à ń julé tá à ń joko náà à ń gbóhùn the boy tẹ̀bẹ́lú ọmọ lóṣòdì ni tí ò sọba kankan bẹ̀ jẹ́ wá sọ fún wọn náà bó o sọ ló fọ́kúlà bẹ́ẹ̀ wo àwa náà fọ́kúlà o lọ́lẹ̀ béèrè mí náà lọ́yọ̀ gbòó lábẹ́ pápá àwọn tí kò gẹ̀ẹ́dú máa yẹgi fún ẹ o. jọ sọrí bó ṣe wà tí bá yàtá gbá ẹ ní ojú ọwọ́ má ràánú mi ó máa wọ̀n ní ẹ̀kẹ́ èmi. sórí gbogbo dédé náà tó wà lẹ́sẹ̀ èmi máa gbà èpè máa pa ẹ ní. ẹ ẹ ní mo fẹ́ sọ̀rọ̀ ọba àgbà mi ò

ọjẹ mi mára pan àti èrè ah, èmi ó jọ mi pé kí n ṣègbà tínú ń bí mi lọ́ba nípa ah, máa jẹ́ báyà tì jẹ́mi níjọ wèrè ládùúgbò ìbá wọn lọ bá aṣọ kó fún ẹ ọ̀nà ní ọ̀nà ò kẹ́sẹ́kẹ́ máa sá o. Thank <laughs> you ẹ wọlé o. ìyá ọtí ẹ ká pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jókòó jókòó ẹ pẹ̀lẹ́ báwo lára yín ẹ bá dẹ̀ dúró dé sọ́sìpìlù sí kẹgbà ògùn yín kẹgbà ògùn injection yín ṣé ara yín ti yá ni. oògùn báwo ṣé kìí ṣe ẹ̀jẹ̀ tẹ́ ìdúgba yìí ló fa gbogbo eh, àwọn nǹkan tẹ́ ti máa gbàgbé díẹ̀díẹ̀ yìí ẹ farabalẹ̀ ṣe rí ọkọ ẹ̀ṣẹ̀ kúrò ọ̀dọ̀ mi ń sìn yín wọ́n ṣàlàyé fún para yóò yá gan ẹ̀dẹ̀ ní ìdè jẹ kò lè ti kó fún wọn ẹ ṣe dúró kẹ gbà á. nǹkan kò ṣe mí bàbá ọkọ mi ilé ni mo ti ń bọ̀ yìí ẹjọ́ bàbá rántí náà mo wá fi sùn yín. ẹ ẹ ẹ dúró ẹ dúró ẹ sick. orí ò fọ́ mi. ẹ gbádùn. òtútù ò ṣákàlára mi dà ẹjọ́ ẹ ni mo wá fi sùn yín pé ọ̀rọ̀ rẹ̀ ti sú mi èmi tí àní kí wọ́n á sọ fún kẹ́ ẹ bá mi pa àwọn mọ̀lẹ́bí yín jọ kẹ́ ẹ jókòó kí wọ́n pè náà jókòó kó wà kan ṣe kan ó ti sú èmi èmi ò rí bí yàtí má lásìkò yìí o ọjọ́ ti dalẹ̀ o àwọn ọmọ la ti tò kalẹ̀ yìí. ìyá rántí ṣe ní tèmi ò dọ́lápọ̀ dọ́lápọ̀ mo ti jáwọ́ jásẹ̀ ní ọ̀rọ̀ ọ̀bọ̀dá mi kò sí ìkọ́ tí fẹ́ bá wọn ṣe mọ́ kò sí ìkọ́ tí lè dá sí fún ọmọ ìkọ́ tó bá wọn kọ́ fi ara wọn ṣe tó ti yẹn sìn màá dẹ̀ fẹ́ kẹ́yìn náà ṣe kí ni kẹ́ lọ sí gbọ́dájú ẹ má rán bá ni ṣé ẹyin lẹ́gbọ́n ẹ gbọ́ ẹ̀kọ́ pé òótọ́ ọ̀nà máa sọ pé ẹ bẹ́ẹ̀ bá ń pọ̀ lẹ́jẹ́ kan kú èmi náà mo kọ́ mi ò ṣèyàn bẹ́ẹ̀ mi ò láàánú lójú tó yẹn mo kàn wò pé tọmọ ìyá àbí tọmọ bàbá ni mo ṣe kọ́ ṣe yẹn mi ò gbádùn. ẹ wò ó gbogbo tèmi náà ń ṣe tìyín lèmi náà ń wò mọ́ lára tìyín ni mò ń wò mọ́ lára kò ṣeé dúró tì ṣùgbọ́n ẹ̀yin báyẹn tó rà lẹ́gbàá ọ̀kẹ́ ni mò ń wò mọ́ la ẹ dákun èlò lọ́gbà lọ́wọ́ yín ná. five thousand mo kò fún wọn mo ti fún ọ ní two thousand extra ìyẹn owó transport yé ẹgbẹ̀rún méje. seven thousand. ẹ wá ní pé kí wọn máa dá sọ̀rọ̀ wọn ẹ̀yin mọ̀ pé ọ̀lẹ lẹ̀gbọ́n ọ̀lẹ ayé àtọ̀run ni alápá ike alápá fọ́nítọ̀ kakùnrin alápá sílẹ̀ kan pàgọ́ kò tún mu wọn ò rí kò kankan mú gbogbo ẹ̀ ọ̀lẹ ayé àtọ̀run ni wọn tẹ́ ẹ bá pa inú wọn yìí tó bá pa inú dáadáa wọn àpòyí sọ̀rọ̀ ara wọn. ah bàbá ọkọ mi bàbá ọkọ mi wá ẹ wò mí ẹ wò ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ ẹ má já àwọn ọmọ mi ó yẹ yàkúyà ẹ sànú mi tèmi ní ẹrù ẹdá kò torí Ọlọ́run ó sú mi o. ẹ bí lẹ lẹ́yìn ẹgbẹ̀rún méje ẹ ṣe mo dúpẹ́ o. Thank you. fúnra mi à ń lébọ̀ lẹ́yìn ìjàkúnlá bí lára wájú. bàbá rántí ibo ló ti ń bọ̀ tó wọ bàtà wọlé ọ̀sá wọ bàtà jáde inú ilé ìlà. bàtà wo ni. bàtà tó wọ. Ah. àmọ́ tèmi kọ̀dọ̀ àjọ ń ṣiṣẹ́ kò sí rẹ̀sikẹ́tì ń bìṣẹ́ náà àti láàlá asosẹ́sàn asosẹ́sàn àwọn sójà nu àwọn sẹ́jẹ̀ gbàgbé ara wọn ẹwà rẹ̀ mú gbọ́mọkú kẹ̀tọ́ bọ́ka kílẹ̀ tọ́ka gbádá sókè wọn ò torí ẹ̀yọ́ jẹ́nẹ́rà kú lọ́rọ̀ rẹ̀ ọ̀dọ́ tí a lè kan lèyàn tí ń joyè tí ń yọ jẹ́rẹ́rà bẹ̀ kó káwọn ọmọ tiẹ̀ lè ṣe àgbà pípẹ̀lẹ́ kankan tọwọ́ mi báyìí every day call báyìí ìgbà sílé ibi kọ́ mi ó fi ìgbà kọ́ mi rálẹ̀ báyìí mi ìrú fọ̀tí náà rí. ọ̀sọ̀wọ́ di ìyá rántí tọ̀mọ́ bá tàkùrọ̀ ganan lé ọlọ́run ló mú òun ò tí ì nà bó ti gba bàtà kábùrù mi. àbàtà ah, tó fi ń kí ọba torí ọlọ́run tó fi ń kí ọba èkó tó sì ní mí-ín gbèsè ni mo jẹ́ fún délé kò kà yọ́ mọ̀ san fún mi. ó ṣe lára ẹ ọ̀dà àwọn bàbá rántí ń dòlò torí bọ̀dà dọ́là pọ̀ kan yẹn. ẹ ẹni èkì òǹkì àwọn burúkú èmi bá ń ṣe àwọn tí ò lè yáwó tí ò tí ò lè fún yẹn lówó kí lọ́lọ́run tó lówó fún ṣe nítorí àwa tálíkà ni yóò ti di wọ́ọ̀rì mọ́ ara wọn olórin sì ti kọrin ó ní gbogbo èèyàn tó sáà ń ẹyẹ gbogbo èèyàn tó sáà ń ẹ bá jẹ́ ká lórí wò káyé sáwọn ìwà àti àwọn ẹ̀dàgbà wọ́n bí ẹkún ni wọ́n fi kọ́. ìwà ẹ̀dàgbà sábàrà fani jùmọ̀ fani jùmọ̀ wa lórí ìwà àti àwọn ẹ̀dàgbà sábàrà fani jùmọ̀ fani jùmọ̀ sáyé jẹ́jẹ́ ẹ̀kún òkè nù. ọ̀rọ̀ rẹ ti sú mi ní nǹkan bíi wákàtí kan sẹ́yìn èmi rí bọ̀dàdọ́lá pọ̀. sọ sábà tọ. ẹ ṣe ní bá wọn sọ̀rọ̀ èmi pẹ̀lú wọn sọ̀rọ̀. ẹjọ́ rẹ̀ pọ̀ orojọ jù mm, ọmọ fi ìyọsọrọ rẹ̀ ń gbà mí. ọ̀dà. wọ́n ní bọ̀dàdọ́lá pọ̀ la ṣé wọ̀gán ọmọ yìí pé wọ̀gán ló lè. ló lè ọ̀nà ọba àyàn èèyàn sì fún wọn ní seven thousand nígbà tó lọ fi mẹ́parọ́ para mi ìyá ó sì di owó mọ́ra ọwọ́ bọ́ọ̀sì wọ́n ní ọ̀sánwó kàkà kan san ten naira owó bọ́ọ̀sì fún wọn wípé ẹ̀sìn ìdìkọ̀ síkáàfù ẹ̀jẹ̀ adúrú owó tó ọgbà bọ̀dá dọ́là pọ̀ kó o bẹ́ẹ̀ mi kó torí òkú fún owó ìṣe nǹkan kan ọkọ̀ nù ẹ̀ èmi ti lára mi ọ̀yà tó lọ fi parọ́ kó o sì bẹ́ẹ̀ mi mú ẹ̀kẹ́ rẹ̀ tó lé tẹ́tẹ́tẹ́ bí ẹ̀kẹ́ olókè ilẹ̀ ẹ̀kọ́. ìdílé lọ bí gbà kí mọ̀lú ìjó tẹ̀lé mọ̀lú lẹ́yìn. nǹkan tí mo ní kí n ra sọ fún yín nìyẹn tó jábá lọ bọ́ǹtà. mo tẹ́kì ìṣọ̀nba ẹ̀kan wà wípé mo ṣìwàwù àbí ọmọ burúkú ni mí but nǹkan tí mo sọ ó ṣì rè mẹ́nu èmi ò fẹ́ onípẹ̀kárí mi mọ́ kọ́rin jìnnà sí mi pátápátá látẹ̀mí lọ èmi ò ju yẹn lọ. láti sọ bẹ́ẹ̀ gbọ́ Ezekiel èyí tí wọ́n sọ kalẹ̀ pé ó lu jìbìtì ṣé wọ́n rọ́mọ ẹni àbí òótọ́ ni wọ́n sọ jẹ́ ká gbọ́. mi ì mọ́wọ́ wọn mẹ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ náà rún lójú wa pa wọ́n parọ́ mọ́ mi ni. bọ̀dá ìsìkẹ́lì ẹ ẹ mọwọ́ ẹ mọ̀sẹ̀ ó dà nǹkan tí wọ́n ń tà láti sọ fún yín ni wípé ẹ lọ kúrò gbowó lọ́wọ́ àbúrò yín ẹ lára ìyàwó yín ò yẹ ló wà lọ síìtù ẹ kò kò dẹ̀ ṣe ìyàwó yín irú òye pẹ̀lú kò lè gbé wọ ìdílé yín bíbí sí ní yẹn ìbẹ̀rẹ̀ ò lè dídí. wọ́n bá rí bẹ́ẹ̀ náà mo yọ̀ sí lọ́rùn ni. kó tó di pé ẹ máa bẹ̀rẹ̀ sí ní ga kiri gbogbo àdúgbò. ẹ dákun bọ̀dá ṣe rí dọ́là pọ̀ ọ̀nà kẹ́ ẹ máa kíkọ oríire ó ti yẹ ma wo ọ̀nà ọ̀rọ̀ rẹ ó sọ pé gan lọ́dọ̀ ọlọ́kọ̀ máa dúpẹ́ pé ó tẹ̀ dúpẹ́ kò tí olówó tó wà ní ayé yìí tí èrè tí èrè dáadáa wo tiẹ̀ yóò ní sọ̀rọ̀ kán nínú mọ̀lẹ́bí ni tí ó padà láàmú. kódà kàkà wọn sáńsẹ́ bárí káàsì kan tí wọ́n fowó ránṣẹ́ sí nàìjíríà wọ́n ní sọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ ní ayé ẹ̀ wípé bí ọlọ́run ṣe dáàbò láti kẹ́lì fún ọ ní àgbélébù pé ìṣòro tiẹ̀ bó sì ti máa rú kinu kọ̀tọ́gbọ́n fàkátì kan ò sí bẹ́ẹ̀ àtọ́bọ̀ ebólú ìsì ni tọ́wọ́ lọ jáde nǹkan tẹwọ́ tẹwọ́ sọ gba ọmọ ẹbí tẹ́ńsà aláwọ̀ kankan má máa dúpẹ́. wọ́n là dánwò kí mi já dánwò dà. tẹ́ ẹ lọ́lù jìbìtì tẹ́ ẹ gbọ́. sọ́ra ẹ o sọ́ra ẹ o sọ́ra ẹ o. Hmm. ìyá ìjà mójútó ọkọ tó lọ́wọ́ ẹ tó fẹ́ràn rẹ o. àwọn olórin tí wọ́n ní làákàyè tí wọ́n lọ́pọlọ wọ́n ti kọrin wọ́n ti kú báyìí ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ àwọn òkú káàdì fàṣọlá tí ọlọ́run bá mi gbé sí afẹ́fẹ́ rẹ̀. àmín òun náà kọrin bó o sì kọ́ bọ̀dá ọ̀ká rẹ̀. ó ní àyè ṣì wá láti tọ́mọlúàbí ẹ ṣe Ezekiel àyè ṣì wá láti tọ́mọlúàbí ẹ ṣe. òun náà ló kọ pé pápọ̀ dá ẹ mọ́ra dápọ̀ dá ẹ lọ́lá fowó bá mi lò pásọ bá mi lò fi bàtà bá mi lò fi mọ́tò lóríṣiríṣi labogini kúrasì bá mi lò. bó bá fẹ́ fẹ́ ìyàwó ẹ bá mi lò nítorí ẹ̀yìn ọ̀la. ṣé tí mo rí sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀ sórí pé bọ́lá àtìkẹ́ sórí pé àdánwò ni wọ́n jẹ́ fún ọ àdílé ti tẹ̀ máa bá a yí lọ bẹ́ẹ̀ kó sì tó lè dé orí ẹ̀ bù mí lọ́nà òun lọ gbàjẹ́ sóòrò ẹnu ẹ̀wọ́ yọ̀wọ̀ yọ̀wọ̀ ìfara ẹ̀ balẹ̀ lọ́kàn. wẹ́n táwọn tó dé ìgbà ìsìn jọ̀sán mo ní kò gbòòrò kò sọ tẹ́ ẹ ní kó lè bá àkúrò àmọ́ àyín bẹ àbúrò yín ó tún lórí tèmi burú. ọmọ sí mi mọ̀mọ́ pẹ́yìn mi náà wà èmi náà ti fẹ́ gbọ́rọ̀ ẹ̀ ní ah, ẹ̀. ọ̀dà dọ̀lápọ̀ ọ̀kadì ọlọ́run á tún tiẹ̀ ṣe ipò àgbà tí ọlọ́run tiẹ̀ sì yẹn wàá jù bẹ́ẹ̀ lọ àbá. ṣùgbọ́n nǹkan tí mi fẹ́ kó ṣe ń sìn màá fẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀. ọlọpọlọ pípé. àwọn náà sọ̀rọ̀ wọ́n ní ká fi ẹja pípa sílẹ̀ ká má máa fún wọn ní ẹja mọ́ ṣùgbọ́n ká kọ́ wọn bí wọ́n ṣe ń pẹja wọ́n jẹ́ kí n sọ fún ẹ tó bá kọ́ Ezekiel bí wọ́n ṣe ń pẹja àfi ẹ lọ́rùn sílẹ̀ ìwọ́dà lókòwò kò yẹn ń sìn jẹ́ kó kọjúmọ́ tiẹ̀ kí ìwọ náà lè ráyè ṣe tiẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀ṣọ́ jẹ́ kílẹ̀ yóò gún yàn bàbá lè ṣe bẹ́ẹ̀ ìlú yóò túbà yóò tù sẹ́. ẹ ṣe ẹ ṣe gan mo dúpẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó ti bá mi sọ látara àmọ́ ṣe rí ẹ̀yin náà ni màá tún bẹ̀ẹ́ kẹ́ bá bí wọ́n báyìí wọ́n ṣe jókòó yẹn kán ṣàlàyé lójú gbogbo wa ń sìn ṣé tó bá wọn tán fẹ́ ṣe kí n dẹ̀ bá wọn lọ́wọ́ sí ẹ bá ń bí wọ́n. ẹ̀yin ẹ dàpẹ́ jẹ́ kí n mú ìmọ̀ràn kan wá. ṣé tí dọlápọ̀ bá ti fún bọ̀ láti kẹ́ ìlówó èmi ọba dá ìmọ̀ràn kan wípé kí bàtíkẹ́ẹ̀lì kan máa lọ bí owó ra gààrí wá láti ìlú òkè ní àpòlápò kí wọ́n máa ta fún àwọn ọlọ́kà alámọ̀là nkankan àwọn yíbò tí máa ta eh, oúnjẹ wọn wọ́n máa ta fún ó sì tún fẹ́ pé o. ọ̀tọ̀ da ọ̀rọ̀ rò tó bá ru gàrí wọ gbóǹkọ́ kí ni ká tó ṣe sọ̀yẹ́tì wò ó ìyẹn ọ̀bọ sí ẹ ti ẹ̀ ń pẹ̀lú ẹ̀ sílẹ̀ kò yé ọ̀rọ̀ gbá girigiri mọ́ kò yẹ ń sìn ọ̀rọ̀ sùúrù ni èmi á béèrè lọ́wọ́ ẹ̀ ohun tó bá ti ọkọ̀ ẹ̀ jáde oníkà ẹ̀ jẹ́ ká ṣe fún kò yé. àbí kí ló wí. ẹ ṣe gan-an ọ̀nkú ọlọ́run ò tó ti oníkálukú wà sí ilé àtọ̀lẹ́sì bọ́dí wa ọlọ́run bá tó ṣe ìpàdé àsìkò tẹ́ bá mi sọ̀rọ̀ yìí adébàtẹ́ ẹ̀dá orí mi báyìí ẹ̀rọ kásì búlọ́ọ̀kù ẹ̀rọ kò lè lórí no no no no má sùn kún mọ mọ lọ́tẹ̀ pé mọ̀ pé kò ṣe wàá wàá ṣe ohun tó dáa ọmọ nínú tí wàá wò yẹ. Thank you. ọ̀yàdà múrì pété lọ́yà daniel lọ tó fi ránṣẹ́ àìkúlà ẹ ṣàkójú yàrá rí mórí mórí mórí mórí ọkọ̀ tí ẹ rí ìta yẹn ṣé ẹ rí plate number rẹ̀. mo wò náà mo ní daniel àbí kọ́jẹ́ wọn wọn tún fi fi ọkọ̀ ránṣẹ́ sí ọ. Eh, kò ń ṣe náà méjèèjì eh, mo fẹ́ bèrè ọkọ̀ lọ́wọ́ ọkọ̀ tí ẹ sápòlọ̀ fi ń ṣiṣẹ́ tó fi ń kérò káàkiri ìgboro bí èèlò lè máa dé bá everyday. tó jẹ́ dẹ́rẹ́bà tó dáa gan tó mọ̀ ń pa ọkọ̀ tó sì ní kọ̀ǹdọ̀ tó mọ̀ ń pa ajé dáadáa wọn ò dìlíbà rárá wọn mọ̀ dìlíbà three thousand. three wo ọkọ̀ òun wo bọ́ọ̀gì rẹ̀ wọ́n bọ́ọ̀gì rẹ̀ dúró dáadáa ẹ́ńjìnì rẹ̀ náà bàbá sáǹdì rẹ̀ ó lè sáǹdì dáadáa wọ́n wá jẹ̀ sáǹdì dáadáa àwọn mi àmọ́ gbà fọ́ tọ̀sán lójúmọ́ àwọn kú gẹ́gẹ́ bí nǹkan tí ẹ bá olórí ẹbí tú pé ó wù yín láti máa ṣe ẹni tẹ bá rí ọkọ̀ tẹ lè máa fi ṣiṣẹ́ pé ìrànwọ́ ni nǹkan tó wù yín. nọ́mbà ọkọ̀ ṣe rí ọkọ̀ tó wà ń ta kí ẹ̀yìn lọ́wọ́ yín plate number ẹ̀yìn lẹ́ni bọ́ọ̀sì dé mẹ́ta. gẹ́gẹ́ bí nǹkan tẹ fọ́ lórí ẹbí sọ ọkọ̀ yìí nìyẹn. ẹ gbàgbára gbẹ gbàgbọ́. ẹni sùn ẹni ẹ fara balẹ̀ tẹ̀fẹ́ ìsọ́kùn kan tó ń wù yín nìyẹn. bẹ́ẹ̀ni wàá ṣe ẹnì fún pé wọ́n deliver three thousand four thousand ẹ̀mí ò nídìí ogun mi ẹ máa mú one thousand wa every day. dọ́lápọ̀. one thousand every day. two thousand five thousand lọ́wọ́. ẹ one thousand. dọ́lápọ̀ five thousand five. dọ́lápọ̀ tí mo ti sọ Ògúndèjì ò <laughs> sétí rí bọ̀jẹ́pọ̀ náà ní bọ́ kó tó di pa àwọn bàbá tí a kú. tọ́ àwọn ọmọ wa náà. lákàyọ̀ sí malẹ̀. àtẹ o. olómi ń lé bẹ́ẹ̀jẹ̀ wẹ̀ ọ̀làsán lé fìmọ̀ kí mọ̀ bóra ẹ̀jẹ̀ mu olú wọn rán á di kirikiri débi ìjà ìsíkòrò ọ̀ra ọkọ̀ tuntun ọwọ́ àgbè wá sí bí òògùn ọ̀fẹ́ bọ̀ òògùn. bẹ́ẹ̀ mọ̀ wá. olóhùn fẹ́ kó gbọ́ ọmọ tán sọ́nà. bẹ́ẹ̀ ni. wọ́n fẹ́ kó gbogbo oníjà ó fẹ́ kọ́ ọmọ ara ń lọ́wọ́ níwòye ọdún tí ń bọ̀ ọkọ rẹ̀ ó di mẹ́ta. irọ́ wọn rà jù bẹ́ẹ̀ lọ agbègbè ọlọ́ọ̀ láàrin oṣù mẹ́ta oògùn sẹ́niwàrà ti sàn ni òfin lọ́kàn méjì àti òdi mẹ́ta àìrí mẹ́ta báyìí mú gan-an tó forí kò lẹ́yìn ẹ̀jọ̀ kan òfin tó kò ní fẹ́ òfin tó kò ní fẹ́ kọ́kọ́ òdi mẹ́ta. ó ní láàrin oṣù mẹ́ta lòún fẹ́ kọ́kọ́ òun òdi mẹ́ta wọn a máa gbé mọ̀jẹ̀ kọ́kọ́ náà forí sọ́bi. àṣẹ mọ̀jẹ̀ forí sọ́pẹ̀. àṣẹ àwọn alábàṣẹ náà. mọ̀jẹ̀ abẹ́lẹ́jà yẹ ògùn o. àṣẹ ògùn ògùn ọ̀kàrí. bóyá gbórí ẹ wá orí kò bí ògùn ẹni gbórí ẹ wá lẹ́ẹ̀kejì tó gbé alẹ́ kan sí. gbórí ẹ wá. ọmọ kọ́sọ́ máa ń sọ apá yìí mẹ́ta. ẹ̀ka wọn gbọ́ abẹ́lẹ́ àìpẹ́ orí ẹ̀ kókó méjì lọ yọ bẹ́ẹ̀. ẹ̀ka wọn forí kò ní ní òun forí kó skébọ̀ọ̀lù. wọ́n mọ̀ sí báwọn ọmọ kí òògùn ẹ̀mẹ́ta lágbọ́dọ̀ fi kàn wọ́n mọ̀ kí wúlígáàsì gẹ́gẹ́ lògùn gbà tó wà iṣẹ́ tó sọ̀rọ̀ máa ṣiṣẹ́ wúlígáàsì ni torí bí àwọn area boys lágbára mú gbà mí wọ́n lè sì ọ́ náà ogun gangan orí yìí òfin ni wúlígáàsì ti bẹ̀rẹ̀ ogun gangan ọlọ́kọ́ sí area boys ó burú ọjà wèrè gan ní àti gbọ́dọ̀ gbọ́ kọ́ àbúrò ẹ̀sìn mọ́ ọ̀yà gbórí ẹ̀ wálẹ̀ kẹta ètò ògùn. tọ́ afẹ́ dàbí ògùn ògùn kóbìnrin ọ̀yàn ọ̀yàn ìgbàgàdà yóò dọ̀rú lápàṣẹ ọlọ́dẹ̀dẹ̀rẹ̀ kan tí ọ̀bẹ ọ̀bọ yóò dọ̀rú lápàṣẹ. ọjọ́ bíi ewé máa ti ṣe pàlọ́ dẹ̀gbẹ́ ẹran ṣègbógun abẹ́lé là ń bọ̀. wọ́n ní méje lóògùn mi oògùn alára ìní gbajá oògùn akírun agbàwọ̀ àgbò oògùn ẹlẹ́mọ̀nà nígbẹ̀sùn oògùn onígbàjámọ̀ irun orí níjẹ́ ogun mákindé ní dògún lẹ́yìn orí ibi ọba gba tápà agbò kí agba òkùnkùn agba kembere lọ bàbá wọn hmm. ẹni tí mọ́tò bá kọlù lẹ́ẹ̀kan bí ọba kú olúwa rẹ̀ ó yarọ níbi ọba yarọ ọ̀parí ọ̀tẹ̀ eh. tí ọba wá kú tí ọba yarọ tí ọba tẹ̀ pa bọ́ bá jàjàjà sátọ́ bá darí tọ́ síbi tùdé tí bá ń kọjá lọ lórí títì lásán tọ́ bá ta sí wìrì tọ́ bá gbé aago kẹ̀kẹ́ eh, eh, yọ ọ̀họ́ ẹ gbèrè ọdẹ àbẹ ìgbòrè ọdẹ orin tákàdá bàdà lọmọ rẹ ẹ gbèrè ọdẹ àgbèrè ọdẹ ṣòkòtò ní oṣù òfófó ṣòkòtò ní oṣù òfófó bọ́mọdé sòfà o bí òwì fún bàbá ṣòkòtò ní oṣù òfófó bọ́mọdé sòfà o bí òwì fún bàbá ṣòkòtò ní oṣù òfófó bọ́mọdé sòfà o bí òwì fún bàbá ṣòkòtò ní oṣù òfófó bọ́mọdé sòfà o bí òwì fún bàbá wọ́n ta epo ògùn pa á kí ló dé tó yìí. ẹ ẹ kò kí sọ́ọ̀bù náà kò tẹ̀ ẹ́ ọ̀nà tó kọ́ ẹ ti dẹ́n. kí ló lè tó bẹ́ẹ̀. ọkà ńlá ni ah. wọ́n máa kọjá yẹ gangan nǹkan tí tiẹ̀ lọ́ máa ta kẹ̀kẹ́ bọ̀ ṣéjú ògùn náà lè tó ìjẹ́ ìjẹ́ ìgùn rè ẹ̀ tó ń bẹ lára ẹ̀. ẹyin tọ́ ògùn òrísun ẹ̀ rèé o káyọ̀ sì máa lò. ẹ̀ẹ́dọ́gbọ̀n. ọlẹ́mọ̀nà tí gbèsè sórí ẹwọ rẹ so létí ro ni o rí inú rẹ ni. so létí ro ọ bàjẹ́ nù mi. ọ bàjẹ́ ni ọ bàjẹ́ láàrin mi. ẹ kí ló mú o lè ṣe. ọ bàjẹ́ nù mi. kára yé káyé wòye <laughs> kákó jẹ fún yàrá tánà kọ́mọ tiẹ̀ mẹ́nu kankan mọ̀ pọ̀ o lórí tá a gbàdá tọ́lá àríyànjiyàn látọ̀dọ̀ àbúrò rẹ̀ tó ní kákó jẹ fún ọ lọ wá sí i ọ <laughs> tí o ti sáwọn ẹlòmíì jẹ jẹ táwọn kan náà táwọn aráyè bá ń lóúnjẹ tọ́tún àgọ́tọ̀ nǹkan ti kúrò nínú bàbá dẹ́kun ni àbẹ́sì wàrà paranzesa wọ́n ti palẹ̀ mọ́ ilẹ̀ ti dá ọ̀nà àfẹ́mi pẹ̀lú àwọn ẹ̀jú àìbára wa ṣe ọ̀tá tá a jẹ́ ni bàbá ìgbà kì í ṣe ọ̀tá ni mo mọ orúkọ tí mo lè ṣe fún wọn. kò sóòtà káńpì kan tara wa ni tàwa gan ló sà èmi gan ò sà lèmi gan fúnra mi kọ́ máa pọ èmi náà ni kí n máa jẹ oríṣiríṣi oúnjẹ tí ò wà nínú.

agídí inú agídí ọkàn wọn kò fi sọ̀rọ̀ yẹn náà wọn lọ́mọ ọ̀tá ni ọ́ bí èdè àti ìbọn bá tẹ̀lé ọmọ ọ̀tá tó lọ tó yẹ kó fún jẹta kan lóúnjẹ tẹlómi wá káàkiri tẹlómi ìjẹun àárọ̀ kò sí sẹ́ kò sí nǹkan kan ó ń kálukú rìn káàkiri bíríìjì ni àìmọye ọmọ tá lọ sùkúù tí wọn ò ní fẹ́ èmi gan pàápàá tí mo ní tẹ́tẹ́lẹ̀ ṣé bí wọ́n bá gbé kí n tó bẹ̀rẹ̀ sẹ́yìn kọ́nà ọ̀la fún mi ò kọ́nà gbèrègede òun lọ́sẹ̀ ni wàá bọ́bí ọ̀bọ̀gún mọ́ farafin ìmọ̀ tí wọ́n mọ̀ lọ́mọ́tálá sí wọ́n lọ́sẹ̀ oúnjẹ tó wá kọ̀ yìí tó fi ń sagọ́ tó fi ń sagídì wọ́n wàá jẹ́ àwọn ẹgbẹ́ yín gan àtẹnìkan sí náà lọ́jọ́ ọmọ dájú àyè àìbínú burúkú ẹ̀ ní òjò ọlọ́rẹ̀ àwọn olùkọ́ ẹ̀fẹ̀ látò tẹ̀sán ni wọ́n ti fẹ́ jẹ́ ìsálága yín báyìí ni wà tó wù agbóúnjẹ fún ọ ọ̀jẹ̀ òbí bàtí èèyàn tó ti èèyàn ni. ẹkún ṣe kọ́kẹ́ mi náà lọ́balẹ̀ débẹ̀ ojú náà ló rojú sáà náà àwọn àti ẹ̀ tó lè fẹ́ mi náà. Bad people foolish too àtúntò tó tó ọ̀dà báyìí. èmi gan orí nǹkan kan fi ń aláìmoore bájú ọmọ orí ọmọ wàhálà tẹ́mi náà ṣe kí n tó rówó ìtújọ ni tó lò sí. ìwọ lọ yára ìsáwàlà láà fún kí ni náà tiẹ̀ fún jókòó mi àyànmọ́ tèmi gan tí mò ń wò fúnra mi gan bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ ọ̀dà lẹ́nu tí ó sì fẹ́ rárá ni. Ah! iṣu ló kún fún báyìí iṣu ni ò lè tìró yìí ò lè mọ́re ò lè mọ́re láéláé ẹ̀gbọ́n ọ̀bọ́n náà kò sí nǹkan kan lè dé wo yẹ ẹ fi bí iṣu yẹn náà ni ó tún rojọ́ kí toríṣiríṣi kí ń bá ti á jẹ́ kí àní ṣépè àní súre fún yín yín ní ọmọdé ayé àmọ́ mo torí pé mo jẹ sú o mo bá ń jàwọ́ olówó ẹbọ lé o kò yọ wọn lọ lágídí ọmọ ìta sí ni ọ gbogbo ibi tí màá wà kọ̀ wà fọ́dé bẹ́ẹ̀ òun pa ọ. bí mi kò kúkú sí ìpínlẹ̀ sáyé mi ni ọ. nǹkan tó gbogbo ẹ̀ ní barabalẹ̀ jẹ. ti miss o miss àjẹ́ o ṣe rẹ̀ ọlọ́run o bẹ́ẹ̀ òun kò tẹ̀ sọ̀rọ̀ rárá o miss ọlọ́run àbáwọn tó jẹ́ ló lè mọ̀ o miss gan ọlọ́run gbà bẹ́ẹ̀ sẹ́gbẹ́sẹ́ láti lè yóò gbèsù lọ yóò gbàtà sí ní òní rẹ́ni jẹ́ láyé àbí sọ́ọ̀sì wọ́n ti jẹ́ bàjẹ́. You're irọ́ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ o. agúntẹ̀gù ẹ̀gbìn náà lọ́ọ́ jẹ́ egbò rẹ̀ nígbà ìbá dé gáréèjì ẹ̀ mọ̀ pé akílódé gbogbo màlúù ò pé sí i. gbogbo ẹ̀ níta. gbogbo màlúù. gbogbo ẹ̀ ló pé sílẹ̀. gbogbo àwọn ẹran tó kó sí i mo rí sàkì mo róńgbà wẹ́ mo sì ra bọ́ọ̀dù àwọn kankan wà tẹ́ ẹ̀ fi sí kò sẹ́sẹ̀ rán bẹ̀ kò sí gẹ̀ mo la fẹ́ mọ̀ pàjọ́ dídí màlúù kí ni pátákó màlúù gan ẹ̀ bọ̀ ẹ̀ kó bẹ́ẹ̀ ni láti mọ̀ kó dídí màlúù mọ̀ ń jẹ. torí gbogbo kọ̀ǹdíṣàn yìí ni ò jẹ́ fẹsẹ̀ màlúù sí. kí ni kọ̀ǹdíṣàn rẹ. eyín ni. eyín. bẹ́ẹ̀ni. èmi ló ṣe eyín rẹ. mo rí pé eyín máa dùn yín ni. ṣé pé mò ń gbagi lọ́wọ́ eyín lẹ́ẹ̀mẹ́wàá ló ṣe jẹ́ ibi nìkan mọ̀lẹ́ láti lẹ́ẹ̀tì bọ́n bá rò lù ẹ̀ wá bí tọ́ bá romí ni mo tù dá padà tá yẹ bí ẹ̀ bá lè san ogun ẹsẹ̀ mọ̀lú tí mò ń pàṣẹ ẹ̀ṣẹ̀ àwọn kì í ṣe pé kọ́ mọ̀ lè san wọ̀ wọ́n fi yín san ọ̀bà jẹ́. òhìn kan tí mo rí o mo rí kí ló yí nǹkan ńlá ò lè ló lọ ò lè ló lọ ìtọ́ba yára ẹ̀ jẹ́ sẹ́yìn ìjókòó sọmọ ìjókòó ọjà mọ̀ ó ní nǹkan tó tó yìí lára. máa má bì í ha má ẹ ká sọ bí o ẹ ká sọ wà. báwo ni ká sọ o àmọ́ mi ní nǹkan wọ́n ti lé wọn. wọ́n ti lé ó yẹ fún mi níyan. wọ́n gúnyán lọ́wọ́ ni ọ̀rẹ́ náà fi rẹ̀ tuntun. náà fi rẹ̀ bẹ́ẹ̀ màá dúró ṣe bọ́ọ̀lù fẹ́ gùn tán. màá dúró ẹ kú jókòó bàbá bàbá wọn kú bàbá ìsìnkẹ́. ẹ mọ tí ilé ayé yín kàn àti gbogbo tí èsì wọn jẹ yìí bọ̀dá ìṣiṣẹ́ bẹ́ẹ̀ àwọn yẹn wà ní sípò tó wọ́n bẹ́ẹ̀ àwọn yẹn wà ní sípò pé báà lájọ àìsàn sí ni wọ́n bẹ́ẹ̀ jẹ́ orí sọ fẹ́ kú tèmi sọ̀la. kí ni òṣèré kí ni bẹ̀rẹ̀ láwọn ayé. kí wọ́n ṣe wa àbẹ̀jẹ́ wí kú ọ̀wá kéèkù máyà pẹ̀lú ní àtàwọn ẹ̀kú ó ní dọ̀la. ẹ kí ni ìtọ̀kan ẹ pèsè wọn pé ń jáde yìí. Ah, ẹ jọ ìbẹ̀rẹ̀ ayé bẹ̀ ló ti jẹkújẹ lájò ẹjẹ́ ìjà ayé mi o kọ́kọ́ bẹ̀rẹ̀ ni o. ẹni tó ní jẹkújẹ nìyí oníjẹta tó ìṣòro ẹgbẹ́ ìṣòro tó ń bọ̀ ẹ̀jẹ̀ níbi jẹkújẹ tó ti ti ti ti ti ẹni tí wọ́n ti wọ́n tó ti wọ́n. lẹ́nu ẹ̀ bọ́dákẹ́ lẹ́nu ẹ̀ hmm, èwo ni èwo ló ti sọ̀rọ̀ ní wọ́n máa fẹ́rẹ́ sí mi ẹ wá ju mi sọ́wọ́ mi ọ̀ma. Thank you níjẹ̀ wá kù yìí. ẹ kí kí lọ jẹ sòrò rẹ bẹ́ẹ̀ náà yàtọ̀ nípa kọ̀ ní ká má jẹ sọ́dà sí ara wa àbí ká sọ̀rọ̀ nípa rọ̀kọ̀ ká má jẹ sọ́dà sí ara wa èmi ò jẹ́ ayé oṣù wọn gbádùn ara mi dáadáa sẹ́yìn ilé mi kọ̀ àbọ̀kọ̀ yà àbọ̀ abali ẹ̀jẹ̀ ìjẹ́ ọkàn mi ọgbà ni ọkàn mi ò ti balẹ̀ débi pé ìrọ̀pàá mi pọ̀ níkan àbí bàbá mi mọ̀ láyé owó ìdílé pa àwọn ìṣòro gbọ́dọ̀ mọ́ mi lọ́sí àtàkùn burúkú ó ti fa gbogbo ẹgbẹ́ tẹ́tọ́ níbi ìṣàkóso ìjẹ́. Ṣẹ́kọ̀wá ṣẹ́kọ̀wá. Wọ́n lọ gbọ́ pẹ̀lú lọ́wọ́ yẹn. Yọ̀bọ̀ kí ṣe ti dáhùn lọ́sọ̀tù sí ti dáhùn lọ́sọ̀tù sí máa ní lára ju ta wọ̀ sí mi. Mi ò ní jẹ́ ọ̀dà tọ́ sí. Gbogbo sọ̀rọ̀ èyí tí pọ́sí láti ọ̀dà. Èyí tó bá lọ bọ́ sódò àyẹ̀lẹ́rù kò ní bẹ́ẹ̀ni nǹkan tí bá tọ́ dànù ni wọ́n ti kú. màá rí sí o màá rí sí o. ìfẹ́ fàjà àgbàlagbì àgbàlúmọ̀ àgbàlúfẹ́ bàbá ọlọ́kọ̀ tuntun ọkọ̀ yìí ni orí ń ta èmi mi ṣe kí ni pé ilé agbóhùn bàbá máa wà olómi mi jà mo á bẹ́ẹ̀ gbàgbà mo bẹ́ẹ̀ dìbì mo bẹ́ẹ̀ rẹpẹtẹ. òun kábọ̀ lọ́kọ̀ òun kábọ̀ sí mami kisi pepe pop bẹsi wu mi yẹ ti ma wu. àwọn ọ̀gá nípa ṣe káàdì gbogbo òun lọ́wọ́ aṣọ àwọn ẹgbẹ́ wọn yàtọ̀ sí wọn wọ́n já bọ́ọ̀lù àwọn ọ̀sẹ̀ mi nìyẹn. ọwọ́ tí mo rọ́kọ̀ yìí ta ẹ̀ ó sọ bí mo ń ta ìgbà bíi ẹ̀dúgbẹ́gbọ̀ tuntun ọ̀rẹ́ ọmọ náà ṣe jùlọ ọmọ náà kọjínà ọmọ náà yẹ ẹrù ọmọ wọn náà fẹ́ pọ̀ sílẹ̀ yẹn olùwàyè gbogbo wèrè ló gbọ́ lọ́wọ́ gbọ́n mu yẹn ni pé wọ́n mu tí ó wọ́ta lọ́wọ́ tí ó wọ́ta lọ́wọ́ lọ́ba dọ́wọ́ ta dọ́ta kò láyé lẹ́yìn máa gbọ́n jẹ́ máa gbọ́n jẹ́ gbẹ́rẹ́rẹ́ tí mò ń jẹ. àwọn dákìlá wọn ni àwọn dákìlá wọn lọ́jọ́ ọ̀bẹ àwọn yóò wá ìdọ́jọ́ ọ̀bẹ. gbogbo ọbẹ̀ gángan lọ dáwọ́lé lórí máa dáwọ́lé lórí. Ọ̀rẹ́ ló ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ìwọ bò bò àwọn bẹbí báyọ̀ náà ń sọ tẹ̀lé pẹ̀lú ọmọ burúkú ọtẹ yẹ kó túpẹ̀ ibi èmi pé tí ń jẹ tèmi ọtẹ lọ́rùn ọ̀nà mẹ́rin wọn là á jẹ ojú ọ̀la yìí o tó yọ àwọn míì wá jẹ tí wọn wọn jẹ lọ́gbà ẹ̀wọ̀n àbújọ wọn àwọn míì ó sì jẹ tí wọn wọn jẹ lọ́nu títù níbi tí wọ́n tẹ́ wọn bẹ́ẹ̀ làwọn míì ó sì jẹ tí wọn wọn jẹ láti bí ọ̀run bàwárẹ̀ táwọn jẹ gbogbo ayé sáńjẹ lẹ̀ sáńjẹ mọ́ríkà sáńjẹ níbi òun làwọn jẹ kò yẹ ọmọ ayé òun làwọn jẹ

kí ló dé. ká lè gbé yín ni. ẹ jẹ́ omi wọ mọ́tò mi lẹ́yìn. ọ̀dọ́ yóò dé lẹ́yìn. ẹ̀ka sílẹ̀ ni màá ẹ̀yìn máa bẹ̀rù fún ìrìn ìbéèrè wọn. irú yóò ṣe ẹ̀gbọ́n wọlú ọkọ̀ báyìí tó yà wá gan fọ́ra láàyè ẹlòmíì ní kọ́ọ̀fì ni ẹ̀mí wa náà ní orúkọ fún mi ẹlòmíì èmi àwọn àgbákò tó wà lọ́wọ́ wọn ìjọba náà ti fi àwọn ìgbọ́dọ̀ kó báyìí kó bá wà ní ọkọ̀ àdàgbé ilé gíọ́ọ̀gì sọ̀tẹ́lómi tó ṣe kó ẹ lọ yá lájẹ́ tó lẹ̀ ẹ lọ yá bá kẹ́ni ká kó mẹ́ta tí wọ́n gbé yín lọ kó ju gbogbo ẹ̀ lóró àlọ́run á tún jẹ́ dalẹ́ dalẹ́ ẹ̀kan la fẹ́ bá ti jẹ́ lónìí wá ẹ̀ lẹ́mọ̀tọ̀jẹ́mọ̀tọ̀ gbogbo bí ẹ lọ ẹ̀mọ̀ tó wá sí tẹ́ ẹ bá ń gbọ́ pé wọ́n rì pé wọ́n délé àwọn là ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ní kọ̀ọ̀kan Thank you. èdè oúnjẹ yìí pọ̀ lọ́wọ́ lẹ́lẹ́ta tó fi fẹ́ bọ́ta ìpínlẹ̀ àdó lójú ọ̀fẹ́ fún fún ọkọ̀ lọ́dún bẹ̀bẹ̀ àìrànlá lè jọ̀ọ́lá ọ̀dà fi kọ́jú bẹ́ẹ̀ pọ̀ going to do is

哎呀，不知道。我们不高兴。Eu gosto muito disso, eu estou pegando parente para ele, está gente de parente, eu acho que eu não é mais um passo, eu não sei como ele vai se fazer, eu não sei como ele vai se fazer, eu acho que ele vai se fazer, cozinha, é, tudo, tudo, assim, então, é, porque não, é uma coisa

ìjọba ní ẹgbà láti ìjọba ní ìjọba láti láti ẹgbẹ́ ọ̀bẹ láti ẹgbẹ́ ẹbí ọ̀pá ìjọba ẹgbà àjọ àìsílódé ẹ̀ẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba bẹ́ẹ̀ à ń ṣe àṣìlá lọ́wọ́ à ń ṣe ìṣàn lọ́wọ́ à ń ṣe ìṣẹ́sàn lọ́wọ́ ní tó bá wa ẹ ti pa ọkọ̀ ti yọ máa dá pẹ̀lú òṣìṣẹ́ lórí ìtọ́kùn níwájú ọ̀dọ́lọ́mọ bá wà fún ìṣòro ẹ̀ àtẹ̀kẹ́ ìṣẹ́lẹ̀ sọ ìyàwó mi kan tẹ̀lé. Did you do it, John? I did a bit of time, but uh, what was it? Uh, yeah, yeah, yeah. Thank you. that. náà bàbá tí wọ́n lè fi fún àwọn òṣèlú bẹ́ẹ̀ wọ́n dé ìṣọ́ bàbá náà ọ̀tá máa ti ẹ̀ wọ́n mọ̀ mọ̀ sí káná wọ̀ dá ìwọ́n ní ìṣẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ bá sáfù fún ìgbà ẹ̀jẹ̀ bí bí 川はどこ

tọ́lọ̀ bá bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ti òkú rẹ̀ lọ́wọ́ ṣé òkú tọ́jú ọmọ ìjẹ́ tọ́jú aláìjẹ́ kú ìjẹ́ ti padà lọ ní bàbá rẹ̀ bàbá ṣe ìyá sí ìdílé ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ọmọ rẹ̀ mọ́ òkú ọ̀gbà nínú àwọn ẹ̀kú rẹ̀. àwọn ọ̀gá tó lọ sí ẹgbẹ́ bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tìǹbù náà fún nígbà tó lọ nítorí ẹ̀

a Yeah.

méje tí ìrọ̀bọ́ ti ti pé ìwà ẹranko ló bàdẹ̀ jẹ́ bí ẹranko ó da àkórí tí èèyàn bá ti wọ ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ òní pẹ́ lórí ìmúlẹ̀ ó wà ẹ́ ìran àbọ̀ tí a mọ̀ sí máa ń ọ̀rẹ́ ni wọ́n ní ẹ̀wọ̀n tí yóò tó pè níkè ìran ẹranko àti fẹ́sìmẹ̀ àwọn ni wọ́n ní okùn tí àwọn olóyìnbó pè ní rò náà. llamaba el oro, que había que a la Abuela, abuela, abuela, dedi ki ya çekilin o başlıyor. Baba çekilin o Yeah. ìyẹn ni pé ẹranko kò dá ẹnu. ẹranko ah, àmọ́ ìdádú o ẹranko bá rí tòrò yóò ké o bọ́ bá jẹ́ ẹni mẹ́ẹ̀gbọ́ mẹ́ẹ̀ẹ́ bọ́ bá jẹ́ ológun ẹ̀gbọ́n yíyá yíyá bẹ́ẹ̀ni ẹ̀ka bá rí tòrò ní gbé kókóró. dákẹ́ lùsẹ̀ jẹ́ báyẹn ń kọ́. bóun gan ọba wa ti darí ajẹ́kọ́ yọ̀ dájú àwa ṣe bẹ́ẹ̀ yẹn dọ́dọ̀ àbúrò ẹ̀ ní kólé nìyí. táà ní rí mi báyìí fọmọ́ ti dárí. ṣe bẹ́ẹ̀ dọ̀ ni o kólé nìyí. wàá dẹ̀ dé kẹ̀yìn nítorí pé Yorùbá ní èébú àlọ́ ní táwọn làbọ̀ ní ti àná kò yẹ ní. ẹ kò ń sọ̀rọ̀ báyìí nìyẹn wo ló ṣàyínú ogun kò ló ṣẹlẹ̀ yìí ọlọ́pàá rẹ̀ lọ́kìtì ní nìkan tí mo wọ́n ti mo mẹ́tọ̀ lórí àṣìṣe tí wọ́n ìyẹn ní akúpa bẹ́ẹ̀lì ọgbọ́n wọ́n bẹ́ẹ̀ dànù àwọn àwọn ti ṣé ẹrù ṣe máa jẹun ní abẹ́ fún ọtí tó tẹ̀lé ẹrù bẹ́ẹ̀ ṣé ẹrù bẹ́ẹ̀ ẹ̀fọ́ ní wàhálà tí mo ṣe tí mo lọ́kọ̀ fún tí mo lọ sí pẹ̀tọ̀ lọ́sọ̀rọ̀ mọ́tò bà lọ́sọ̀ ní yegede yegede ọ́ọ̀bì ọ́ọ̀bì òtútù yìí. káyọ̀ káyọ̀ má sì ló gbọ́ ọ̀rẹ́ rẹ̀ ọkọ̀ láti lọ́rùn wọ́jìlé rẹ̀ di ẹranko adẹ̀ ké bí ẹranko rẹ̀ lórí pé orò ló fi àdá. bí ẹlẹ́jọ́ bá ti mẹjọ́ ẹlẹ́bi ní pẹ́ lórí ìpẹ́ ẹ̀ wo pàtíkà tó wà ẹ̀yẹ́ǹdè ẹni fẹ́ bọ̀rọ̀ wá lára ẹ̀yẹ́ǹdè ẹni ìwọ náà wá rí sọ pé ẹ̀ka àgbàlá rẹ̀ alága ìgbòho kò sọ̀rọ̀ kéńté. Danzante. Foi um bocado que é só do meu Ó, ó, ó, viu? Viu? é uma cara. Danzante. Pode ver. Olha, pacola. Tudo cocola. Dá a porta. Dá a porta. Dá a porta. Gira. ẹnu sọ fún ọkọ ẹ ọkẹ for example wọ́n ṣe wà ẹ́sì ọ̀rọ̀ mọ́tò tá à ń sọ láti sọ pé ó kò rí mọ́tò kan gbó ó lárí ẹ̀rọ fi àbí ó fi dé àwọn ọmọ ẹ̀ wá kú kò yẹ ẹ́sì àbí òun fúnra rẹ̀ bó ṣe wà ẹ́sì àti ẹ̀rí mọ́ rárá àbí kan àbí bó ẹ̀ wà ẹ́sì kó lọ jẹ́ pé ó kò ní kú bó ṣe wà ẹ́sì torí tó bá lọ kú akọ ẹ̀mí kí olóòtú ẹ̀ kó kú bó ṣe wà ẹ̀ tó kó ẹ̀mí kí ni jẹ́ olórí ẹbí ẹ̀ kó mi sádọ̀wò wàhálà tó dé ni ẹ̀ kò yẹ ẹ́sì 不管我，反正你在乎，乎，不对？对嗯， káàrẹ̀ jàre àdàpọ̀ ayẹ̀wọ̀ ayẹ̀wọ̀ òní tẹ́tì òní ráì káàrẹ̀ bàjẹ́. mo rò pé ńgbà tí wọ́n ti ṣèdarí jù tọ́lọ̀ sì fi lé kí n kú lẹ́ranko ohun mi tó fẹ́ dá mi padà sílẹ̀ wọn rẹ̀ kẹ́ ẹ yọ òkú lọ́rùn ẹ̀wẹ̀ ní lẹ́bù tí a ti dé ó yẹ ti kúrò lára ọkọ̀ lóòótọ́ yọ ọkọ̀ kúrò lọ́rọ̀ ara ẹ̀ ọkọ̀ lọ́rọ̀ ara ẹ̀. nọ́ọ̀nà kò sí táǹkì kò sí ọ̀kan tàbí. mo dúpẹ́ sà mo dúpẹ́ sà. Ah! dádì kí lẹ fẹ́ mu jẹ. dọ̀là pọ̀ èyí tó o ti ṣe fún mi ó ti tó. lọ́wọ́ àbá. ojú ìṣẹ́ wa rí. kò rí mi <laughs> mo ti mú sẹ́mi bí iṣẹ́ iṣẹ́ ti yàtọ̀ báyìí ah. Ah, iṣẹ́ ti yàtọ̀ iṣẹ́ ti yàtọ̀ wọn ò gbọ́dọ̀ tẹ ọ lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ rí ìbínú rẹ wọn lèmi gan ti jára mọ́sẹ́ ẹ dáńgbà ẹ. àmọ́ ah, jára mọ́sẹ́ o àwọn wọlé kerú yóò lọ́gà àwọn àtìmù fúnra wọn àwọn tí a lọ wá dé gáréjì ọ̀dọ́ wa owó ọ̀sẹ̀ kan lò ọ̀sẹ̀ kan tán. ọ̀sẹ̀ kan ni bí mo ṣe fẹ́ mọ̀ mu wá nù wọ́n fẹ́ jẹ́ ó kọ́ bọ owó lè díjà wá lẹ̀ mọ́. bọ̀dá ọ̀sẹ̀ kan lẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ni. ó kó owó ọjọ́ méjì rọ̀ ní sunday nǹkan. ní sunday ò sí bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ fi sunday ò kí mọ̀ fi sinmi sílé kí n sì mọ̀ fi ṣèpàdé ẹbí. sátidé nǹkan. sátidé ò ìgbà la ló ṣèpàdé àwọn junior tọ́jà lọ́rọ̀ kan ṣá láàrin ọ̀sẹ̀ kan ọjọ́ márùn-ún fẹ́ máa sanwó ẹ̀. ẹjọ́ márùn-ún mo fẹ́ mọ fi ṣiṣẹ́ ẹjọ́ márùn-ún ni. yẹn náà dáa tẹ bá ń ṣe léèrè kò ní síjà aláìláì lọ sí ẹ gbọ́dọ̀ síjà. ọ̀nà pé mi ló fi ṣe àbúrò burúkú sí yín. bẹ́ẹ̀ni mo nà. bọ̀dà ẹ̀fẹ̀ kan máa tún bẹ̀ yín mi níye máa sọ o ẹ̀jọ̀ má fi ara wé àwọn dírẹ́bà kó tó bá ti dé páàkì wọn á fọkọ̀ lẹ̀ wọn á kọ́ lọ sí john toríṣiríṣi káàkiri wọn máa lọ mú kún un toríṣiríṣi láéláé èmi èmutí tó le ẹsẹ yàtọ̀ sí sẹpẹ àbábùrọ méjì náà ni. ògógóró ni. kódà kí ni ìyàtọ̀ ògógóró wọn tí mo sọ ń sìn àti tẹ̀yìn sọ yẹn sẹ́pẹ̀ ògógóró kí ni ìyàtọ̀ wọn. àyàtọ̀ wà bẹ́ẹ̀ sọmọ pẹ́lú mi tí wọ́n bá mu sẹ́pẹ̀ tán àbábùrọ kò yí ọ wọ́n tún fún mu àti kí wọ́n pa gbó. iṣẹ́ kí làwọn yẹn ń ṣe iṣẹ́ tó le jù nu tọmọ fojú lásán ṣe ṣe wèrè bàbá kò jí láàárọ̀ tá a dé gárẹ́jì báyìí àkọ́gbàságbárí gbogbo ara òjò bóyá tó ọ̀pẹ́ yìí báyìí ní ṣiṣẹ́ fún àtọ̀pá iwájú gbogbo ara ó lè látẹ̀yìn tẹ́sẹ̀ ni. ọ̀sẹ̀ wa mọ̀ ìdílọ́fín pè ní ìkìlẹ̀ ni. pàtó lọ bẹ̀ wò àbúrò ìfọ̀nà bẹ̀ wò ìdórí èmi náà tó rọrùn àwọn tún lè tọ́ba tó gbà wọ́n ọmọ nísìnyí ọmọ nǹkan tá à ń jẹ́ ń gárí jìbìtì nù tọ́ka àwọn dẹ́rẹ́bà àti kọ̀ǹdọ́ tí èdè tíjà láàrin wa tó o bá ti gbọ́ gbé wọn rìn gbé wọn rìn lé wọn léré ọkọ̀ tún nìyẹn ni pẹ̀lú ti pé ìjìnlẹ̀ lé wọn léré ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ó ti pọ̀ jù ẹ̀rọ ra o àbúrò mi jẹ́ tètè bọ́ lọ lórí ọ̀tọ́ kọ̀ǹdọ́ bẹ nínú ọkọ̀ ọmọ ní wọ́n dẹ̀ ní ọmọ rẹ̀ sí ìwé ah. ìgbà mi àmọ́ ní sòrò tọ́kọ̀ ó dàgbò. 不能来，你来取我。爸爸，爸爸在，抓爸爸。爸爸在。 Come down, come down. No, I mean. Ibi tó pàtì. Àwa kẹrù ni. Ẹ wá kó ẹrù. Bẹ́ẹ̀ni. Ẹ wá kẹrù. Àwọn tó kú ẹ̀dà. Wọ́n wà nulẹ̀. Nulẹ̀. Iye ẹ gbà mí ẹ dákun dẹ́rẹ́bà làṣẹ ni. bàbá máa kọ́ pé pẹ̀lú wa. bàbá kọ́ pé pẹ̀lú wa. máa kọ́ sàn. máa kọ́ sàn. wọ́n ní kí n complain. máa kọ́. ẹ má yẹ kí lè lọ àwọn yòókù ẹ̀ ti sá lọ. dẹ́rẹ́bà làṣẹ ni mi. dẹ́rẹ́bà làṣẹ ni mi mọ̀ wá fẹ́ràn. yéé irin ti já lọ́wọ́ jẹ́ irin já lọ́wọ́ jẹ́. look at my friend. iṣẹ́ ajé mi mò ń ṣe dẹ́rẹ́bà làṣẹ mi ò lè dìde mi ò tí a mọ̀ ojú òun rọ̀ gan mo mọ̀ dá mo ti sùn gbàgbé mo ti sùn gbàgbé bí èso ṣe ẹ máa ti rìn léjì ẹ wo bí iṣẹ́ tá à ṣe àgbọ̀dọ̀ máa jayé pẹ̀lú ẹ̀ ẹ bá ní ká bá jayé kò ní dáa fún onítọ̀ ẹ bá wa ní láti jayé ọlọ́run ò lè bínú sí bá ń ẹ gbà bẹ́ẹ̀ ṣọ́pọ̀ láì ah, àwọn tèmi. ìkìlẹ̀ bàbá ẹ̀yin tèmi. tó wẹ̀ iná fi àwọn jọ ẹ̀ mo pia mo pia ẹ gọra yín nìyẹn ni wọn gbọ́dọ̀ mọ pia irú wọn gbọ́dọ̀ gọra wa. bàtà ṣáàpù ni bàbá lò ẹ ti pọ̀ jù. àgbàlagbì ni yín jọ. lọ́jọ́ tó ti pẹ́. ọmọ ti pọ̀ jù jọ. mo wọ́n lọ́wọ́. sọ ẹyin náà gbérọ́. mo gbérọ́. mo gbérọ́. bí mo ṣe gbérọ́ lẹ rí wọn o. ọwọ́ tí mi ò fẹ́ fẹ́ ẹ lọ lè kó bá mi mo ti gbọ́ra àbí mo sùn lọ́gùn ọkọ̀ bàbá rẹ̀ sórí wọn kìíní burúkú eléyìí jíjó náà ṣe é sọ pé lè lè jà bàbá rẹ̀ sọmọ pé ó fọ́ọ̀kì fọ́ọ̀mù ìsà sọmọ ó fọ́ọ̀kì fọ́ọ̀mù o fún ọ̀rọ̀ ẹni pálá àbí bẹ́ẹ̀ kọ́ ọ lè pa wá o abalọ ababọ nígbà bí ṣe sọ fún ẹ move move everybody. ẹ ẹ ní sùúrù la ẹ ní sùúrù. ọ lè pa wá o àpàyàn abalọ ọlọ́pàá.

Ah, ah. Ah, èmi rè ọ̀rọ̀ òkúlù. ẹ jáde ṣé mo pé kùtẹ́ jẹ́bẹ̀ẹ́ la bá kún un lé àdébìgbà yẹn fún orí bẹ́ẹ̀ lórí orí bẹ́ẹ̀ ni o ìkìlẹ̀ gbé wọn rìn ṣọ́pọ̀ ṣe ilé ayé ló dé báyìí sí. ìkì kankan. ṣé ibi tẹ gbé wọn rìn dé sí. àwọn ọ̀gbìn tó jà kékeré wọ́n ó tiẹ̀ dá bẹ́ẹ̀ mo wá ní pé ọ̀lẹ́ ayé àtọ̀run ni yín olójú kòkòrò alápámáṣiṣẹ́ sọ pé ẹ lè bẹ́ẹ̀ mi mọ́ mo ti ọmọ jẹ́ kọ̀ọ̀kan kò yẹ yín sìn tí ọba nìkan lé ayé yìí tí ìkan yẹn tóbi tó ó kéré tó tó bá ti ní tẹ́lọ́rùn ẹ̀tẹ́ báyìí ló máa ń gbẹ̀yìn ẹ̀tẹ́ ló máa ń gbẹ̀yìn mo tu owó ju owó cooperative mo fi ra bọ́ọ̀sì fún yín kẹ lè máa gbádùn ara yín kẹ má fún mi lókun lọ́rùn mọ́ ni ẹ ló mú ní kẹ máa dìbà fún mi ẹ sọ ní three thousand náà deliver every day mo ní ẹ fẹ́ mi ní one thousand ẹ máa mú two thousand kẹ̀dẹ̀ ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ títí títí kí mọ́tò ní dín òun ní èrò mi tí ó tán yín sí àbí ò tán yín ibi tẹ bá ọkàn ojú ọ̀hún lè yín tẹgbàdé òun nìyẹn ó tẹ́ mi lọ́rùn sà bí mo ṣe wà ó tẹ́ mi lọ́rùn ó pa ó sí ìbàdàn ní èkó kí ọlọ́mọdé àárí. àmì ìjẹ́pọ̀ bá kọ́. láyé láyé èṣù ni wọ́n ti rí sí ni èṣù wọ́n bèlè wọ́n bèlè everyday tẹ́tẹ́ bèlè wọ́n ní wọ́n ètò àbẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ mo ti náà gbòòrò jẹjẹ làmọ́mọ́ tó yọyọ á jẹ á mu bùkátà àwọn ju tèmi lọ ní ojú kòkòrò ló tó débẹ̀. ṣòṣèré ń tà ń sọ́ǹsìn tèbí bó ṣe wà ń sìn kò lè sọ pé ọ̀ràn lọ́wọ́ tètè gbìyànjú ọ̀rọ̀ mi kéèyàn yé múyàn fọlá owó lọ́wọ́ owó yẹ oyin sí láti ní. a ti sùn bíi débi tó yẹ ká sùn dé bó ṣe rí nìyẹn ṣé wọ́n ti ráyè ń sè alápámá ṣiṣẹ́ olè ọ̀lẹ olójú kòkòrò àwítán okó lọ okó lọ bá obìnrin sóòyò yẹn náà dáńsè dáhùn. ó ti lọ. ó ti lọ mọ́tò tán rà dé lọ́wọ́ èrò náà ni kò máa fi kó anyway èrò làwọn eléyìí náà àbí bẹ́ẹ̀ kọ́ eh, ibi tó sara ẹ dé lórí ẹ. bàbá rántí bàbá rántí ah, owó ṣe ń balẹ̀ ayé mi jẹ tí mo sì wí wíwí ẹnu mi ní òkà ọ́ pupa là ń tà ló ń gbé káàkiri gbogbo tọ́wọ́ ẹ̀ ò tó láyé lọ ọmọ fà tó níṣẹ́ tó lábọ̀ ọmọkùnrin ti ọ́ àtùgbà tó balẹ̀ ayé ẹ̀ já tó fẹ́ bá dé. ìkùlí ọ̀dà mo ti gbọ́. sẹ́rí ìyáálé ilé ìyáánú ilé ilé jẹ́ ọlọ́dún tí nìkẹ́ ìmọ̀ jẹ ìyáálé òun ah, mo yìnyín pé ìyàlẹ̀ jẹ lóòótọ́ sórí àwọn tí bí wàá gbé fún ẹyẹ màdẹ̀màdẹ̀ ní ọlọ́run. kí ni ohun tí a lè ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí. kò sí nǹkan tí a máa ṣe sí wọn ẹ láti pàdé wọn kọ́ọ̀tù. kọ́ọ̀tù. yẹ́sì kọ́ọ̀tù ẹ̀ sọ pàdé wọn. Ah lẹ́yìn court ọ̀dọ́ bá dẹ̀ tọ́jú. dàlápọ̀ tí ọ̀ ti gbọ́ wọn ní káfà tí wọn ní court. mo sọ́ọ̀rì sà o wọn ò dá orúkọ mi o wọ́n níná sọ bí. wọ́n sọ collectively ni pé àwa tí a jẹ́ ẹbí tọ̀dọ̀ tiẹ̀ pé ká pàdé wọn ní court. Oh, èmi yàn dá wọn àti dá fún mo yàn dá everything yàrá ẹbí mi sàn. bàbá wa èmi ò rí kóòtù ah, ẹbí mi ò tiẹ̀ rí bẹ́ẹ̀ lọ èmi ò ní lọ ẹ wò ó kí wọ́n wá tójú mi dájọ́ fún bàbá rántí ní kóòtù èmi kọ́ ọlọ́run ní jẹ́ rí ẹni ọlọ́wọ́ ibi ọba yá ẹ lẹ́nu fún ọlọ́run kò sí ọkọ tá a lè ṣe tí a bá pàdé. sẹ́ni jackson jẹrẹba la sẹ́ni mi jẹrẹba. ẹ baba ẹ ń ṣe ara àbí kẹsàn. ìtura ẹ olóògbé ẹ yà wí. àwọn fún ten ten thousand every day ṣé iye iye tẹ̀ kẹ́tì bá nìyẹn àbí àwa wúwo lẹ̀. bẹ́ẹ̀ ni o mọ̀ scott. Ah, Mr Monkey mr gorilla. jọ torí ọlọ́wọ́ máa kí ní ẹ má ṣojo ọba kí n ṣojo eh. bàbá ọlọ́run ṣe dá wa báyìí jẹ́ wà bẹ́ẹ̀ jábílẹ̀ bẹ́ẹ̀ kó dàbà lọ bẹ́ẹ̀. ẹ gbà fọlọ́ kájọba lọ. mọ́tà mi pa mi sọ máa kí mi sára yé. ẹ wàhálà ẹ jọ kí ni ẹ rò pé a lè gbé ní ẹsẹ̀. kò sí ẹni tí n ta máa ṣe fún wọn ṣẹ́rí àti mú wọn ò bóyá ń jalè tẹ́lẹ̀ bóyá kò jalè o ti mú ọkọ̀ ọ̀hún the next thing ni pé court tó bá tẹ̀ dé court fájẹ́ lọ fún lọ́dá fún wọn. lẹ́tí bọ́sí court ni. ẹ̀wẹ̀ ẹ ẹ mọ tí ẹ máa ṣe fún àwa tí ẹjọ́ bá ti dé court gbogbo ibi tí wọ́n bá dà sí tó yọrí sí fóònù nọ́mbà fámìlì wa wà lórí ìdàrẹ́sì ẹ pè wá. Ah. ẹ wá olórí àbí olórí àbí. ẹ ẹ fà mí. Ah bàtà ẹ bá wò bá mi nìbí lọ sọ. bàbá ẹ wò ẹ má tuntun mọ ẹ rẹ ọlọ́run ni. ẹ jẹ́ fún wa.